àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ́yìn tí wọ́n ń ṣe. Mirza Ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya. múrí tádọ ní bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán bí kò sí èṣù ẹni ẹkọ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. kpokúrọ̀ọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nẹ́jìmù ìmẹ̀rọ kpokúrọ̀ọ̀nì gbogbo wọn o. Tàyáwó ìṣọ́ ṣọ́wa káàmẹ́dì ètè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà tàyáwó làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìbọ́rin nìyà tó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òfin bá aláwo náà wá ṣe o. ara wa ni onísùfì ni ó ní wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó gbé túbí máa ń ṣe rẹ̀ ó ní máa ń ṣe rẹ̀ ó ní kó fẹ́ gbà bọ́ọ̀rọ̀ ó ní wọ́n ti yára yàrá. wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó ń gbé tó fi máa ń lè rẹ̀ ni tó fi máa ń lè rẹ̀ ni ó lè kó tó gbà bọ́ọ̀ ó lè wọ́n tó yára yàrá. Ìyá wá ní òwúrẹ́ tó fi máa ṣe rẹ̀ ní. Tó fi máa ṣe rẹ̀ ní. Ó lè kó tẹ́jú bá àgbọ̀rọ̀. Ó wa ni kò ní sófin ni bọ́ọ̀dù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni kò ni bọ́ọ̀dù wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم wa rahmatullahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní alẹ́ òní ni alẹ́ ahad déètì òní ni ọjọ́ kejìdínlógún eh, ọjọ́ kejìdínlọ́gbọ̀n twenty eight twenty eight oṣù kejì oṣù kejì ọdún fourteen forty four ọjọ́ kejìdínlọ́gbọ̀n alẹ́ ọjọ́ ahad ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì oṣù sọ́fà ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà zatu tọ̀lítọ́ khalafat al-Islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam episode forty five episode forty five ní àárọ̀ nígbà tí mo ṣe program mo dágbére fún wa pé a máa pàdé ní àárọ̀ yọmọl ahad èmi ò fọkàn sí pé màá tún ní bùkátà sí láti jáde lórí ọ̀rọ̀ yìí ní alẹ́ tòní ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ ni pé mo ti sọ ní àìmọye ìgbà fún àpò oníkùránì àti irú Suleiman rọjí àtẹlòmíì wípé ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti sọ tẹ́ ẹ mọ̀ wípé ẹ gbẹ̀ èsì rẹ̀ tẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yìí ọkàn àwa àlùsùn náà ẹ dákun ẹ máa sẹ́ǹdì ẹ̀ mi ẹ máa sẹ́ǹdì fídíò lè kẹ̀ sí mi kí n lè bá a tètè máa mọ̀ pé ẹ ti sọ̀rọ̀. torí èmi sábà rí pàdé yín lórí lórí Facebook tèmi. àfìgbà tí n bá fẹ́ lọ sí jìdòjìdò rẹ̀ fi hàn pé section by section làwọn kìíní yẹn ìyẹn lè ti inú ibì kan bọ́ sínú ibì kan tàbí tí mo bá mọ̀ọ́mọ̀ lọ sí orí péjì ẹni tí mo ní interest láti wo kí ló tún sọ. èmi ò lè má sẹ́ndì fídíò link àwọn programs wọ̀nyí mi ò lè má sẹ́ndì ẹ̀sọ́ ní kùránì mi ò ní nọ́mbà bá mi rẹ̀ lọ́wọ́ tí mo bá ní màmá sẹ́ndì táwọn náà bó tilẹ̀ gbà sí wípé mo mọ̀ pé báà mi rẹ̀ wọn ò lè mọ́ gbọ́ ọ̀rọ̀ mi ṣùgbọ́n kó ní kùránì kó dákọ́ wá mi sẹ́ndì nọ́mbà báà mi rẹ̀ tó jẹ́ whatsapp kí n mọ sẹ́ndì fídíò lèkì náà sáwọn náà ọjà púpọ̀ ẹ sì rí wípé lára àdí tí mo sọ wípé èmi ò lè báwọn pípì ṣe dáálọ́ọ̀gì òun ni pé kò ní sí enough time láti ṣàlàyé irọ́ wọn sẹ́wọ̀n pé tábà ń ti dialogue time allotment ló máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ a ní fẹ́kẹ́ nìkan kó lo àsìkò ju tẹnìkejì lọ ok so àmọ́ tó kálukú bá dá tiẹ̀ sọ eh, ẹyẹ rẹ̀ yóò lè fò lójú sẹ́mà yóò lè na apá já tí ò sì ní fi ara kan ẹyẹ míì. ẹ̀yin tí ẹ kàn ń gbọ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin ni kẹ́ ẹ má alábòsí. ó pọ́síbù kí ẹni tó ń sọ̀rọ̀ kó jẹ́ alábòsí ó pọ́síbù kẹ́ni tí ń sọ̀rọ̀ kó jẹ́ òpùrọ̀ ó pọ́síbù kẹ́ni tí ń sọ̀rọ̀ kó jẹ́ ẹlẹ́tàn ṣùgbọ́n wọn tó ń gbọ́ wa má bo ara rẹ sí má bo ara rẹ sí ó ti yé lẹ́yìn yẹn àwọn. Eh, mood tí èèyàn máa ń gbé wá sórí program nígbà míì mood míì ó máa ń hot mood míì ó máa ń cool míì máa ń hot míì máa ń cool ohun tí máa fa hotness òun ni kí ó dá sí pé ẹni tó sọ̀rọ̀ ọ̀nà tó gbà gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ ó lè jẹ́ kí èèyàn náà hot tí ẹ bá ń reply ènìyàn ni wá. ṣùgbọ́n ní ti tèmi tí ohun tó bá jẹ mọ́ èébú ọ̀wọ̀ àtàbáwàdà tó bá ṣẹlẹ̀ is accidental not intentional nítorí pé èròǹgbà wa gẹ́gẹ́ ni pé a fẹ́ tún àwọn èèyàn wọ̀nyí ṣe a sì lè rí wọn tún ṣe àfi pẹ̀lú kòǹgì ọlọ́run a lè rí wọn tún ṣe àfi pẹ̀lú kòǹgì Allah subhanahu wa ta'ala a sì fi wọ́n ṣe yẹ̀yẹ́ lórí pé wọ́n wà lórí ìṣìnà tí ọ̀rọ̀ tá a bá sọ ń gbà míì tó bá jẹ mọ́ bóyá bí àwàdà tàbí àmúṣeré tàbí ẹ̀fẹ̀ ah kò wà intentional o ọ̀rọ̀ yẹn lágbára jù bẹ́ẹ̀ lọ o ọ̀rọ̀ Yorùbá lọ́kọ̀ sẹ wípé ọ̀rọ̀ tó bá ju ẹkún lọ ẹ̀rín la máa bú sí àdánwò tó ṣẹlẹ̀ táwọn oṣù fi ó ju ẹkún lọ àdánwò tó ṣẹlẹ̀ sí wọn ó ẹkún lọ mọ̀nàkà so.

a gbọ́ a máa kéǹjì mú àwa náà. ohun tó dé ògóńgóri gangan nínú ọ̀rọ̀ tiwa ni pé a fẹ́ ṣe àtúnṣe àwùjọ wa sí dáadáa a fẹ́ ṣe àtúnṣe àwùjọ wa sí dáadáa ẹ̀yin ẹ wù lórí pátọ́ọ̀mù mi ẹ wù iye àwọn tí máa ń pè mí lórúkọ kó kọ àwọn tí máa ń pè mí lóko tí ò dáa tí wọ́n ṣépè. ìyẹn gan lọ́tọ̀ ó tó ń tí màá fi hot but mo ti try láti manage yẹn mi ò wulẹ̀ nípa comment lásìkò tí mo máa ṣe program lọ́wọ́ pé kò sí bí màá ti ka comment tí mi ò ní hot nígbà tí mo bá ń rí àwọn ọ̀rọ̀ burúkú táwọn èèyàn ń sọ. màá padà play àwọn voice àwọn kan fún yín kì í ṣe lónìí o ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí mo wí. ẹ̀yin náà ẹ fẹ́ ti gbọ́ àmọ́ kì í ṣe lónìí. ṣe rí ní alẹ́ tòní ohun tó jẹ́ kókó ìwádìí agbọ́niwa gẹ́gẹ́ ní ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam asòfíà zátò tọ̀ríkọ̀ khalafati al-Islam ohun tó wá jẹ́ kókó ìwádìí tíra àlègúníyà ó di wàhálà fún sufi onítọ̀ríkọ̀ tíra àlègúníyà ó di wàhálà fún sufi onítọ̀ríkọ̀ òun náà tó wá jẹ́ part in part mi ò lè parí ẹ̀ lálẹ́ yìí àmọ́ máa bẹ̀rẹ̀ ẹ̀ lálẹ́ yìí tíra àlègúníyà tí mo ara tà síta tí mo sì jírẹ̀ bẹ wípé kí bàbá alágbára omi tàbí ọmọ wọn àfọ oníkùránì tàbẹ́lòmíì pé kí wọ́n kabi tí mo kà yẹn ọmọ di wàhálà fún wọn lọ́rùn ọmọ di wàhálà àṣé orígun ẹ̀sìn súfì àkọ́kọ́ tí mo pè ní àlèkẹ́bíbù wàlìfẹ́rọ̀ àṣòdodo ni àṣẹ́mi ò parọ́ mọ́ wọn ayé ẹ wá wu ẹ̀sìn oníkùránì tó lòun lọ káyọ̀ lọ kéwù ẹ wá wò ó ẹ̀yin tẹ́ ẹ̀ dé káyọ̀ lọ kéwù ń wàá sọ̀rọ̀ oníkùránì fún yín lálẹ́ wọ́n kàn ń dààmú ara wọn ni wọ́n kàn ń pe ajá lọ́bọ̀ fún yín ni wọn ò fẹ́ràn yín lẹ́yìn kí wọ́n kéde pé ètò wa yìí eh, owó ní kẹ̀kẹ́ ìyìn rere kẹ́ ẹ dáwọ́ fún wọn kí wọ́n fi gé aṣọ sọ́rùn kí wọ́n tó fi ṣe fáàrí èyí tí wọ́n tún túmọ̀ ẹ̀ sí ìlara báńkì lára wọn ni nítorí ọ̀wọ̀ ẹ ti sọ pé àwọn ẹ ti àwọn èèyàn ní àwọn wèrè tí wọ́n aṣọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n pọ̀ o náà bá àwọn aṣọ ogún pọ̀ kò kó òdìrà bá mi nà ó ẹ̀ ń tẹ̀mí ti lọ́rùn ó ti lọ́rùn. tẹ́ ẹ bá tiẹ̀ ń wọ̀ ọ́ tẹ́ ń sòdodo tẹ́ ń parí síbi òdodo dà ìbá dà ìbá sun wọn kì í ṣe ìwọ ni aṣọ tó wú gọ́gọ́ kì í ṣèwọ̀ tó bá já pípé bí mọ́nì rẹ̀ ṣe mọ́nu ok but kó o ṣe bìlìkì sọ́ọ̀tì olóore fún ọ kó o ṣe bìlì wárà afdol ẹ wá wo nǹkan tí àfọ̀ní kùránì ṣe <laughs> àfọ̀ní kùránì ah! ọ̀gá o. Ah, ọ̀gá o akẹ́kọ̀ọ́ jáde Jami Asia the first university in the world <laughs> ó sì wá dojú kéwù masha allah masha allah ah ọ̀gá o gbogbo gbogbo bá a ṣe ń gé yín lọ́wọ́ lẹ́ ń bọ̀ ọ̀tá kò dáa ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run èyàn á máa tójú ọ̀nà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bó ṣe yé èèyàn mọ́ tí èèyàn bá padà wá gbọ́ àlàyé lórí rẹ̀ tí ojú ọ̀nà yẹn ò dáa kò sábúrú níbi kéèyàn fojú ọ̀nà yẹn sílẹ̀ nígbà tí bàbá wa sheikh abdulsalam nígbà tí wọ́n ń ọ̀nà sufi bọ̀ nígbò sì dìrọ̀lẹ́ ọjọ́ wọn wọ́n dìsọ́fà yìí pé súfì kò dáa èèyàn wọ ná tí èèyàn bá kú sí orí ẹ kí ni wọ́n ṣe wọ́n tún bá kú ńbẹ. wọ́n tún bá kúrò ńbẹ. kí wàá ní ìtumọ̀ ilé kókó yín lórí pé ẹ mo ní bàbá alágbára omi sọ pé wọ́n kú sórí ẹ̀. ṣé bẹ́yìn fẹ́ fi rinlẹ̀ wípé ojú ọ̀nà gidi ni gọ́ọ̀yà yín nìyẹn àwa sì ń sọ fún yín pé tó bá dójú ọ̀nà gidi ni bàbá ò ní túbá kúrò ń bẹ̀ bàbá wa túbá kúrò ń bẹ̀ ẹ tún lówó Saudi ni mo wá tún sọ fún yín pé ṣé owó Saudi náà ni wọ́n gbé fún Sheikh Abdulkadiri Alijilani tó náà tó tún fi pẹ́rọ̀ oṣù filẹ̀ tó fi ní àdùsùn náà wal òun ni fúrúkọ̀ náà yíyà ọwọ́ abọ́ta lónìí ó bẹ̀rẹ̀ sí ní dorí àwọn èèyàn gbọ́ná sí ìwọ nìkan ló kí o ni o lérò pé ìwọ nìkan ló kí o láyé ni àwọn tí ń wò wá kátígórì báyìí kátígórì ni wọn kò yí ọ ní kí ti gbogbo àwọn tí ń wò wáyìí náà ni wọn èsà àpá wọn ń bẹ nínú wọn tó jẹ́ senior fún wa wọn ń bẹ nínú wọn tó jẹ́ àbá fún wa tí wọ́n kàn jókòó tí wọ́n mọ wo báwo la ṣe ń pàfọ́ọ̀mù sí ó sì wá dojú kéwú as if ìwọ àti báàlì rẹ nìkan lẹ́ni dá sí àkà àwa yòókù àlè dá sí àkà mọ́ ọmọ ṣe o ọmọ ṣe fún ọ o ìdógún tí àrí ọmọ lágbára o ẹja wo bí ọ̀rọ̀ náà ti lọ ẹja wo. seventy three pé ẹyọ kan nù ẹ̀ òun ni kíni òun ló tọ́ tó púrọ́pà tí tó wà lójú ọ̀nà ẹ bá wá gbọ́ o. àti wàsàbàyìn náà ìpìlẹ̀ ọ̀rọ̀ pé seventy three ìṣẹ́mi ọ̀rọ̀ àyíwá ẹ̀ kọ́ wà lọ́jọ́bà ẹ bá gbọ́ ọ́n àti rí pé seventy three wọ́n ní ìjọ pín sí seventy three tó bá tàbá fẹ́ kà á ní fẹ́rẹ́kọ̀ ní fúrúkọ̀ yẹn aṣọ́rọ̀ mẹ́wàá ni ló máa jẹ́ ní fúrúkọ̀ mẹ́wàá òun ló máa jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun ni ahalus àkọ́kọ́ nìyẹn. ẹ kọ́kọ́ gbọ́n tó wù yẹn o ó ní tábàkà ní fúrúkọ ó máa jẹ́ mẹ́wàá láfùdù wo làmẹ́bí lónú àbísùn sàtẹ̀tẹ̀rìkù àbí ilé umma àlàfàlàfin wàsàbàáyìn na fúrúkọ. jẹ̀má arákùnrin sọ pé tá a bá fẹ́ kà ní fúrúkọ sect ó lọ máa jẹ́ mẹ́wàá ó so kí láwàá pé the remaining tábàjọ mẹ́wàá kò nù seventy three ó máa kù sixty three kí ló kọ tá sixty three yòókù. ohun tí kẹ́ni mọ̀ pa ọkùnrin yìí ò mọ̀ kéwù ohun tí bàbá sọ nù síra wọn ni pé fa asilu àbí isalas wasaba ẹnà kúrúkọ́ àṣàrọ̀. Bàbá ń sọ́nù tí àyẹ̀ wípé èyí tó jẹ́ ìpìlẹ̀ fún gbogbo àwọn fúrúkọ̀ 73 yìí o ó ní fúrúkọ̀ mẹ́wàá fúrúkọ̀ náà bàbá yẹn lò fún mẹ́wàá yẹn fúrúkọ̀ náà ló lò fún àwọn yòókù àmọ́ nígbà tó dọ́dọ̀ oníkùránì ó sọ mẹ́wàá nìkan di fúrúkọ kí ló kọ táàkà àwọn yòókù. bó ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní dákéwú báyẹn o fàhásírú àvíhí sàlátà wà sàbáyìn àṣàrọ̀ ìpìlẹ̀ fún àwọn seventy three sẹ́ẹ̀tì yìí ó ní sẹ́ẹ̀tì mẹ́wàá yẹn ni pé látara sẹ́ẹ̀tì mẹ́wàá ó ní sẹ́ẹ̀tì sixty three ló ti dìde tí gbogbo ẹ̀ fi wá jẹ́ sẹ́ẹ̀tì seventy three so each of these ló jẹ́ sect according to hadith sàlásà wa sab'ina fúrukọ̀ lànàbí pè kì í ṣe pé mẹ́wàá péré ló jẹ́ fúrukọ̀ ìkọ̀ọ̀kan wọn ni fúrukọ̀ so ìmọ̀ yànnà náà àwọn ìtùkùtù rẹ̀ fún yín. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni alkawari nínú àwọn tá a tó máa ṣe kí ni tá a tó máa mẹ́wàá ni ló máa jẹ́ ní kóòtù. òun ni ahalu sunna àwọn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni alikawari nínú àwọn tá a tó máa ṣe kí ni tá a tó máa rí òun ni kí ni o ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin náà gbọ́ nǹkan tí oníkùránì kà jáde ẹ òun ǹjẹ́ ẹ gbọ́ àsòfíà níbẹ̀ ǹjẹ́ ẹ gbọ́ àtàsọ́wùfù níbẹ̀ sórí ọ̀rọ̀ tí ń ńlẹ̀ yìí ó tọpọlọ rẹ̀ ò dàrú tó wá dúró sí títì tó ń ṣẹ́wọ́ sọ́kọ̀ ó ń ṣẹ́wọ́ sí ọkọ̀ èkó láti ìbàdàn bí àpẹẹrẹ ó ń ṣẹ́wọ́ sọ́kọ̀ èkó láti ìbàdàn ẹni tó bá ń ṣẹ́wọ́ sí ọkọ̀ èkó láti ìbàdàn definitely ibi tọ́kọ̀ ó dorí kọ ìsàlẹ̀ nàìjíríà ni ìsàlẹ̀ nínú máàpù ní olórí kọ tabaníka sọ ní ordinarily tí ẹ bá dúró sí ìwó road ìbàdàn ó gbajúmọ̀ ó sì lójú ó ríran ó ń gbọ́rọ̀ ọpọlọ ẹ̀ sì pé ó wá ń sẹ́wọ́ sọ́kọ̀ fóun lọ sí èkó tọkọ̀ bá ti ọkọ̀ tó nsewosi ń ṣẹ́wọ́ sí dípò kọ́kọ́ yìí kó sí ọ̀nà méjì muslim academy toge'ti. ọkọ̀ tó nsewosi ọwa ṣẹ́wọ́ sí ọwá dojúkọ ọ̀nà ọjọ́ ọ̀nà ọ̀yọ́ èkó sì ni arákùnrin yìí ń lọ. ṣùgbọ́n ó lójú ó ríra o ó sì ń gbọ́rọ̀ o ọpọlọ rẹ̀ àzùn pọpọlọ ẹ̀ pé o ó sì kó sínú ọkọ̀ tó mórí lọ́nà ọjọ́ èkó lọ́lọ́hún lọ ó wá kó sínú mọ́tò tó dojúkọ ọ̀nà ọjọ́ ó kú lọ́jọ́ ọ̀tàn ó mórí lé ọ̀nà mọ́níyà láti mọ́níyà ó mórí lé ọ̀nà ọ̀yọ́ látọ̀nà ọ̀yọ́ ó mórí lé ògbómọ̀ṣọ́ látògbómọ̀ṣọ́ ọmọrílé ọ̀nà ìlọrin wọ́n tún wọ̀ lọ́rin tán ọwọ́ amórílẹ̀ ọ̀nà jẹ́bà àwẹ̀ sàdákẹ́ wà nù mọ́tò ọlọ́lọ́wọ́ sànú òun kí ni ń ṣẹlẹ̀ wọ́n ń rù ú lọ́nu wọ́n ń rù ú lọ́nu bí ọ̀rọ̀ ẹ̀yìn tí oníkùránì ń bá sọ̀rọ̀ bọ́rọ̀ yìí ṣe rí nu òun rù yín lọ sí òdì òdì destination yín ọ̀ka tí a jáde fún wa a ní kó o kà ó sì fẹ́ ṣàlàyé orúkọ àwọn fúrúkọ sect níjẹ́ fúrúkọ sect àwọn ìjọ ìjọ ìjọ táwọn ibi sọ pé yóò ṣẹlẹ̀ síjọ ọ̀hún ok pé òdìdí bàbá ìwà ń sọ wípé ìpìlẹ̀ seventy three yẹn o mẹ́wàá ni wọ́n nípìlẹ̀ o mẹ́wàá ni wọ́n nípìlẹ̀ mẹ́wàá yìí ló tún wá pẹ̀ka sí òǹkà tánàbí pè yẹn tí ń jẹ́ seventy three ok arákùnrin ti wá ka mẹ́wàá. tí bàbá ìkọ́kọ́ kọ ẹ dákun ǹjẹ́ ẹ gbọ́ tàbí àtàsọ́wúfù ǹjẹ́ ẹ gbọ́ nínú rẹ̀ èmi ò gbọ́ o kò sí lákọọ́lẹ̀ nu tí àyè bẹ́ẹ̀ sì ni ń gbọ́ lẹ́nu oníkùránì ẹjọ́ tẹ̀wájú. tọ̀ ifá tó ń wàhídà alùsùn nẹ̀ta ọkọ̀ dárúkọ ní nàmbà wán tọ̀ ifá tó ń wàhídà làwọn ẹyọ kan àwọn dá dúró nígbà kan òkú àwọn òòyà òpin ìyẹn dá dúró bẹ́ẹ̀ yẹn. ṣé ẹ gbọ́ o àwọn alùsùn náà ṣe kọ́kọ́ dákọ̀ nù tíra yìí wọ́n ní tọ́ ifá tó ń wàhídà igun kan péré ni wọ́n hmm. wọn ò wọn ò pẹ̀ka igun kan péré ni wọn wọn ò ṣe kí ni wọn ò pẹ̀ka wọn ò pẹ̀ka igun kan péré ni alùsùnà alùsùnà ò pẹ̀ka. àwọn ọ̀sán wá rí ju tiwọn o. Hmm. ó pé sí fifteen wọ́n ti mọ̀tò tẹ́sílà àwọn mọ̀tẹ́sílà ti wọn ṣé tó fẹ́ra kéèmù jámù nìyẹn ó pé sí mẹ́fà wọ́n ti múrìjì à múrìjì à ń jẹ́ o ìtìnáta àṣàrà fọ́ọ̀rọ̀kọ̀ àwọn yẹn pé sí twelve làwọn yẹn pé sí múrìjì à nìkan àwọn pé sí méjìlá wọ́n ṣíà ṣíà ń jẹ́ ìtìnáta ni wọ́n kàdà fún náà thirty two làwọn pín sí wọ́n jàmíyà jàmíyà ń tiẹ̀ o wọ́n nàjàríyà nàjàríyà o wọ́n jìràríyà jìràríyà ń tiẹ̀ wọ́n kùlàbíyà kùlàbíyà ń tiẹ̀ o kótó wàhídà dé fórúkọtún wàhídà àwọn jẹ́ fórúkọtún wàhídà kótó wà ìkankan nínú àwọn yẹn o fórúkọtún wàhídà fórúkọtún wàhídà. ẹ̀wọ̀n àgbọ̀ ó wal musabbiha àwọn musabbiha ń ti wọn sàdáàtù fira àwọn jẹ́ kí ni o mẹ́ta ni mẹ́ta làwọn pín sí. ó wá nípa jẹ̀mí ìwùzà àlìká tábà wá tó ta gbogbo àwọn ọ̀nà sápínsí sápínsí sápínsí yìí gbogbo ẹ̀ máa máa jẹ́ sàdáàtù wà sàbùrùnà fọ́rọ̀tọ̀ gbogbo ẹ̀ máa máa jẹ́ seventy three àdàmọ́ àkùbára bíi nàbí yóò sọ̀tọ̀ bá wà gẹ́gẹ́ bá nàbì ṣe gẹ́gẹ́ bá nàbì ṣe sọ fún wa gẹ́gẹ́ bá nàbì ṣe ṣàlàyé fún wa rí onísúnná. àwọn alùsúnà tí wọ́n ń dárúkọ àwọn alùsúnà tí wọ́n ń dá. ẹ má bínú o. home eh, alùsàfọ̀wò. ìrọ̀rùn. home alùsàfọ̀wò. ìdí wọ́n gbà lérò ń bíbá yìí ẹ̀nà sódù ni tani alùsúnà dà. ń bẹ́ẹ̀ dákun mo ti tábà pẹ̀lú kínní. ìyá alùsúnà. ní ìkọlà ń gbọ́. ní ìkọ́ nǹkan ń gbọ́ lọ. ẹ bá bá mi sí ẹ programu yẹn lọ gbogbo wa sí wáyé jàmíyà jàmíyà hmm. ń tiẹ̀ o wá nàjàríyà nàjàríyà o wá dìràríyà dìràríyà ń tiẹ̀ wáyé kùlàdíyà kùlàdíyà ń tiẹ̀ o kúlù wàhídà dé. fórúkọtún wàhídà àwọn jẹ́ fórúkọtún wàhídà kúlù wà ìkankan nínú àwọn yẹn o fórúkọtún wàhídà fórúkọtún wàhídà. ẹ̀wà àgbọ̀ ó wá ní wal mùsábíà àwọn mùsábíà ń ti wọn firak àwọn jẹ́ kí ni o mẹ́ta ni mẹ́ta làwọn pín sí. ta gbogbo àwọn ọ̀nà sápínsí sápínsí sápínsí yìí gbogbo fọ́ọ̀tọ̀ gbogbo ẹ̀ máa jẹ́ seventy three àádà. ọ̀rọ̀ tí ò dàrú ṣùgbọ́n bàbá yẹn fẹ́ sọ irọ́ di o títọ́ ọ̀rọ̀ yẹn ò dàrú sábà yẹn. ẹ dákun ẹ má bínú o ọ̀tọ̀ ni tí mo fẹ́ tọ̀tọ̀ ni tí mò ń tẹ̀ ẹ jẹ́ kí n. àádà máa àkùbára bíi nàbí yóò sọ̀nà bá wà ní wàtọ̀nà gẹ́gẹ́ bá. kùlàdí yà ń tiẹ̀ o kó lù wàhídà fórúkọ tó ń wà ìdá àwọn jẹ́ fórúkọ tó ń wà ìdá olùwà ìkọ̀kan nínú àwọn yẹn o fórúkọ tó ń wà ìdá fórúkọ tó ń wà ìdá. ẹ̀wà gbọ́ ó wá ní wàlmùsábíà àwọn mùsábíà ń ti wọn sàdáàtù fìrà àwọn jẹ́ kí ni mẹ́ta ni mẹ́ta làwọn pín sí. ó wá ní fàjẹ̀mí ìwùzà àyíká sábàbá tó ta gbogbo àwọn ọ̀nà sápísí sápísí sápísí yìí gbogbo ẹ̀ máa máa jẹ́ sàdáàtù wà sàbẹ̀rún seventy three kìíní àbòsí mi gbogbo ẹ̀ máa jẹ́ seventy three seventy three kìíní ntọ́ kàbọ̀ kanu ìtì seventy three furukọ furukọ wọn iye ọ̀nà tí ìjọ Islam ànẹ́bì máa pín sí ní seventy wọ́n sì ti ka ìjọ kọ̀ọ̀kan wọ́n ti sọ iye ó ti sọye ìjọ kọ̀ọ̀kan nínú igun kọ̀ọ̀kan totality gbogbo rẹ̀ wá jẹ́ seventy three sect àmọ̀gbọ́ sùfíyà àmọ̀gbọ́ ń bẹ̀. gẹ́gẹ́ bá ànábì ṣe gẹ́gẹ́ bá ẹ bá bá mi sí ẹ̀ prógrámù yẹn lọ gbogbo wa sí tá a ti ń wọlé pẹ̀lú wa àti rí wọn ò bò mọ́. ọ̀rọ̀ yẹn wá tán síbẹ̀ nínú tí a ti mọ̀ ń kà fún wa nínú gbóni àjì ni mo ti ń kà o. ọ̀dọ́gbọ́n gbé yín mọ́ra ni pẹ̀lú gbólóhùn àṣírí wọn ò mọ́ àwọn súnfẹ́ gangan làṣírí wọn ò bò mọ́ sọ́tìyé báṣírí tiwa ni ò mọ́ ni báṣírí tiwọn ni ò mọ́ ni ẹ̀dájọ́ máa bá lọ. a ànẹ́ẹ̀jìyà fúrúkọ̀ tó wá jẹ́ nẹ́ẹ̀jìyà ibi igun igun tó là igun tó máa sẹ́ẹ̀fù igun tó ṣe kíni igun tó là igun tó máa sẹ́ẹ̀fù nínú gbogbo àwọn igun oríṣiríṣi tá a dárúkọ yìí wọ́n wá ní bàyíyà ahàlùsọ̀nàdí wàlẹ́ eh, wàlìjàmáà fúrúkọ̀ yẹn fúrúkọ̀ yẹn mo rò pé ẹgbọ́n tálákùnrin kàbọ́ta ọlọ́run mo mọ̀ ṣe wá lálábùsí o mo ṣe wá lálábùsí o intan bàbá máa ń sọ ń dọ̀ ní wípé bára ìbàdàn bá ń tàn ọ́ bára èkó bá ń tàn ọ́ bára ìlọrin bá ń tàn ọ́ kí ó tó kékòó lè tàn ọ́. ó dàbẹ́ ni kí wákà yẹn wọ́ọ̀kì mọ́ o wákà yẹn kò wọ́ọ̀kì o torí pé nǹkan bàbá ń rí fàtí ni wípé ẹni tí ò kéwú tí wọ́n ń gbọ́ sí lẹ́nu àáfàá èkó ó ṣeé ṣe tó bá ń tàn kọ́ mọ́mọ́ tó bá ń gbọ́ sí lẹ́nu àáfàá ti Ìbàdàn ó ṣeé ṣe táàfà yẹn bá ń tàn kọ́ mọ́mọ́ tó bá ń gbọ́ sí lẹ́nu àáfàá ti Ìlọrin ó ṣeé ṣe táàfà bá ń tàn kọ́ mọ̀ ní ìsìnyí ẹni tó wá kéwú gangan ẹni tó kéwú gangan ó kéwú parí nàìjíríà ó tún lọ sí ìlú òkèèrè jami asia gẹ́gẹ́ bó ṣe claim mo sì gbà pé bẹ́ẹ̀ náà lórí ó tún lọ ṣe first degree ń kó tó padà wá sí nàìjíríà. ẹni tó wá lọ kí ó gẹ́gẹ́ ọwọ́ ń bá yín sọ̀rọ̀ ó sì ń dojú ọ̀rọ̀ rú <laughs> ó ń dojú ọ̀rọ̀ rú ẹlẹ́rìí ó dojú ọkọ̀ Ìlọrin mọ́ yín lọ́wọ́ ẹ̀ sì lè pariwo pé ẹ ni tí ọkà jáde igun tí ó là igun tó ó ní igun alùsùnà wọ̀lìtẹ̀ máa ẹ̀tún gbọ́. àmì àmà àlùfóònù àlẹ́ẹ̀dìyà fúrúkọ̀ tó wá jẹ́ nẹ́díà ibi igun igun tó là igun tó máa sẹ́ẹ̀fù igun tó ṣe kí ni igun tó là igun tó máa sẹ́ẹ̀fù nínú gbogbo àwọn igun oríṣiríṣi tá a pọ̀ yìí wọ́n wá ní sàyíyà wàlẹ́ wàlìjàmáà fúrúkọ̀ yẹn. orúkọ yẹn ìyíyà ìyíyà yẹn lọ síbi orúkọ padà pé ìyíyà ahàdù sunnati wal jamaa ìyẹn ní igun orúkọ tó ń jẹ́ ahàlù sunna wal jamaa ayyuhal mustami'una al-kiram ìhàdà sọ̀dẹ̀ ibi tá a dé yìí hmm. ibẹ̀ ni ọ̀nà ti dàrú mọ́ bàbá bàbá tẹ̀síìrì Ìlọrin ibi tọ̀rọ̀ sí ibi tọ̀rọ̀ náà bó o ló ti dàrú mọ́ mi lọ́wọ́ ìntọ́ kàbọ́ọ̀ta lèmi náà kàbọ́ọ̀ta alùsùn náà wà lè jẹ̀mọ́ àti bàbá pè náà lèmi náà pè bóun ló ti wá dàrú mọ́ mi lọ́wọ́ sọ fáyé. bàbá wa ṣé àtúntò ti wá sọ tẹ̀ pé alùsùn náà ti wà jàmá òun gángan ni kíni alifurukọ́tù anáàjìhà anáàjìyà tẹ̀síwọ̀n àti alifurukọ́tù nàìjíríà. wọ́n láti dé bọ́ ọ. ìgbó tó máa ń gbogbo bó ṣe ń pẹ́ lórí ọ̀rọ̀ yẹn ó ń fọpọlọ ṣiṣẹ́ lọ lórí pé kí ni màá sọ láàrin yìí ohun tí wọ́n kọ sínú tíà òun ni pé igun ìjọ tó máa là níbi ìyà aná lójú àlìkìyàmọ̀ tó sì máa wà lìgbẹ́ náà òun ni buhari súná wà lìgbẹ́ máa so ọpọlọ ìwà ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ló fi ń pààrà ọ̀rọ̀ yẹn

ó ní èmi tí mo wá ka sí àbàbá yìí nígbà tí mo kà á kan pé ìjọ tí ó là nínú gbogbo àwọn ìjọ ìjọ ìjọ ìjọ yìí mo wá lérò pé ohun tí bàbá yìí ń sọ ni pé ìjọ tí ó là ní na ti boko haram alùsùnà ti wàbíyà ẹ dákun alùsùnà boko haram alùsùnà wàbíyà ṣé òun ni bàbá ìdá akọni tíà ṣé alùsùnà boko haram ṣé òun ni bàbá yìí àbíkọ́rí àlejò lánàá rahimahullah ṣé òun ló dá akọni tíra tẹ́mi ó fi wá lérò pé alùsùnà boko haram ní báwí tí bàbá ìdákọ̀ alùsùnà àlùwàbíyà ní tíà ṣe bí lọ́dọ̀ ara tiẹ̀ ìwọ fún ara rẹ ò ń lo coin ò ń lo ṣe ò ń lo coin ò ń lo ohun gbólóhùn pé àwọn kan jẹ́ alùsùnà boko haram lọ́dọ̀ ara tiẹ̀ ló ti hun ti ń jẹ́ alùsùnà àlùwàbíyà nínú tí àtàǹkà tíwọ̀ náà ká yìí wọn ò mọ̀ dákọ̀ alùsùnà wàbíyà bẹ́ẹ̀ wọ́n lọ́mọ mọ́ bí tó ti pàdé àlùsùnà wàdíyà wọ́n mọ́ tí àmì tó ọmọ kà tó ti rí àlùsùnà wàdíyà ìwọ́n lọ́mọ mọ́ tó ọmọ rí tó fi sọ tó fi sọ pé àwọn kájá àlùsùnà boko haramiya tí ọ̀rọ̀ tí àláníkẹ́ ẹ̀ka ó ló ti ń kà á lọ ó ṣe fẹ́ kúò ní ojú ọ̀rọ̀ tí bàbá sọ tí àpò tí a sọ ó ní ìjọ tí ó là nínú ìjọ seventy three òní alùsùnà wàlìjàmáà what is the problem there? ìta ń retí ohun tá ń retí tàbí kí n sọ pé ohun tẹ̀yìn retí òun ni sọ wípé ìjọ tí ó là o òun ni àsùfíyà bàbá yóò wá dákọ tí ń jẹ́ súfí ní tó dákọ ni alùsùnà wàlìjàmáà ní ìsìn ọwọ́ sọ wípé ibi tèmi gbé ọ̀rọ̀ yẹn kà mo gbé kan orí alùsùnà wàbíyà alùsùnà boko haram ǹjẹ́ nínú program tí mo ṣe yẹn ṣé mo sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ ó fẹ́ lu agbárí mi àmọ́ kò lè ragbárí lò lásìkò tá a wà yìí má wọ́n ti ń gbagbárí bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ fi lérò pé wọ́n mọ kí tẹ́ fi lérò pé àfà ni wọ́n pẹ̀lú òwú ọlọ́run lálẹ́ ilẹ̀ mọ̀ pé kì í sàfà ẹ mọ̀ wípé ohun tí ń bá wí sí lẹ́nu onáà ní máa ń wí jáde ẹjá continue. tó bá ní ká lọ mú àlùsùn náà gẹ́gẹ́ wá onísúfì gẹ́gẹ́ ní àlùsùn náà màá sọ màá ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún yín lẹ́ẹ̀dẹ́kùnrẹ́rẹ́ ṣáàlọ́. ṣé tó wí tó bá já sí pé gẹ́gẹ́ ní àlùsùn náà ni wáì tí bàbá yìí ò ṣe àpèjúwe rẹ̀ ní sínú tíà síbi tó ń ta bàbá tó mú jọ kìíní wá ó ní wọn ò pín síbì kankan ó ní tọ́ ni wọ́n ó mújọ kejì wá ó sọ iye ọ̀nà tí wọ́n pín sí ó mújọ kẹta wá ó sọ iye ọ̀nà tí wọ́n pín sí àwọn kan pín sí mẹ́rin àwọn kan pín sí márùn àwọn kan pín sí thirty two àwọn kan pín sí fifteen ó láwọn pín kan ni wọ́n wà bíi kùlàbíyà bíi dìrọ̀ríyà níbo lùwọ́ ti wá rí alùsùnà ti boko haram níbo ló ti rí alùsùnà ti yà ọ̀dọ̀ ara rẹ lùwọ́ ti rí yìn tí àtà ní kò kà tó ń kà tí wọ́n dá kọ́ńbẹ̀ ní alùsùnà wàlìjẹ̀mọ́ à alùsùnà àtẹ̀mí sí èmi

ẹlẹ́rìí èkó ọwá gbé lọ ọ̀nà lọ́rin ó ń gbé lọ ọ̀nà jẹ́bà wọ́n fẹ́ lọ já sínú kanji dam wọ́n fẹ́ lọ já sínú kanji dam ah torí ọlọ́run torí ọlọ́run èyí ti rí ṣé èṣù ló ràn yín èṣù ló bẹ̀ yín ṣẹ́ kékeré kó bá yé ni tí àlìbú níyà ó ní fúrúkọ̀ nàìjíríà alùsùnà wàlìjàmáà ni ìwọ fúnra ara rẹ wá ń sọ pé ohun tí wọ́n gbà lérò ó ní àwọn oníṣúfí tí àṣẹ́rí wo ló fi kà á oníkùránì bẹ̀rù ọlọ́run wàá fò láyé súnà ọ̀lẹ́ta wàá fò láyé èmi náà fò láyé àlọ́gàbọ̀ fọlọ́run ohun tá a fóun tí a ò sọ mọ́ sọ ọ́ ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ṣe lórí kùránì náà nu tẹ ẹ níwá sídúró náà sákà tẹ láwọn oṣùfì ni wọ́n bá wí tẹ ẹ ní àyà wàlá tẹ́tú dúdú lẹ̀dí nàyẹ̀dìwú náà rọ́bà hùn tẹ ẹ láwọn oṣùfì ni wọ́n bá wí mo bọ́ ọ̀tá mo ní àyà yóò gbè fún yín kò jẹ mọ́ yín rárá ẹ̀yẹ yẹn ẹ̀fẹ́ bìlífù ní ìsìn atúwá ń ka tí a gún níyà ní ìsìn bàbá yóò dákọ súfí nínú àwọn ìpínhùn àmọ́ sọ pé ìjọ tí ó là oní alùsúnà wàlìjàmáà oníkùránì èèmọ̀ gbà lọ́rọ̀ rẹ o wà láfíkà láì èèmọ̀ gbà ní ọ̀rọ̀ rẹ èèmọ̀ gbà ní ọ̀rọ̀ rẹ ṣé nítorí tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n ń dá fún ọ lórí social media ló tún fi gbowó lọ́wọ́ wọn ló fi bayé wọn jẹ́ yóò tún fi balẹ̀ wọn jẹ́ torí ọlọ́run apá àtọ̀ nǹkan tí a rẹ̀ ó dákọ̀ alùsùnà wà lìjàmá ìwọ ń sọ pé àlìmọ̀súdù wúnà ohun tí wọ́n gbà lérò ń bíba ẹni oníṣúfí tí a ṣẹ́rí wo lo kà tó kà tó sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kan náà tó sọ́ńdò ní náà tó sọ pé ohun tí wọ́n gbà lérò bóyá ọ̀rọ̀ mọ́mù mọ̀lẹ́ tàbí mọ́mù ṣáàpì yìí kọ́ ni ibi tó ti ń kàn dé màwọn súfí nígbẹ̀yìngbẹ̀yìn náà o tún come out pẹ̀lú <laughs> pẹ̀lú ohun tí mọ́mù ṣáàpì gbà lérò o tún rún mọ́ o tún rún mọ́ o tún rún mọ́ ọlọ́mọ́ ọlọ́mọ́ ọlọ́mọ́ wáìtẹ́ ń lọ mọ́ra wọn báyìí torí ọlọ́run onitia ní alùsùnà wà jẹ̀máà ìwọ wá ń sọ fáyé pé ohun tí wọ́n gbà lérò òun ni ń súfí èyí ti ṣe tó ń tí ọ̀ fi dákò ń súfí ọkọ̀ ń tóbi jù lẹ́nu ẹ̀ ní òjò ẹ̀ ní àbíkíni tí àbíkíni ẹ máa wo nǹkan o Allah dákọ̀ ń súfí ẹlọ́ dákọ̀ rẹ̀ ní Kùránì ànábì ń dákọ̀ ẹ̀ ní àdìsí téèjì tá ń kà lọ́wọ́ yìí àfà àfà wa gbà Abdulkadir Al-Jilani kódà kan súfí o tún ń sọ fáyé wípé onísúfí ló gbà lérò a oníkùránì so o lè jẹ́ ká ṣe mù láàánà kéèyàn àti ẹsẹ̀ mù láàánà lórí lórí núktọ̀ yẹn mo challenge yẹn mo challenge ẹ báyìí gbogbo èrò kan mi ni pé tẹ ẹ bá kantin bẹnu tí àjáde tẹ ẹ fi ti yín kún kò lè yàtọ̀ sí tí mo kà jáde ṣùgbọ́n mo wá rí wípé ah! ẹ parọ́ ju olè lọ ẹ parọ́ ju olè lọ. jẹ́ kéèmì àti ó ṣe lórí nútọ̀ yìí oníkùrà ni jẹ́ ká ṣe mùláànà èmi ń sọ fáyé wípé hálù súnà wàlìjàmáà tí bàbá ìdá kọ́ ń bẹ̀ yẹn òun náà ni hálù súnà wàlìjàmáà láàgọ́ ìràwùn kìí ṣẹlòmí lẹ́yìn wọn hálù súnà ìsálù súnà kò pẹ́ka. kò sì sí ń tọ́ka hálù súnà pẹ̀lú hálù súnà wàbí yàdá hálù súnà boko haram yà. tó ìwọ ló kírètì gbogbo yìí lọ́dún ara rẹ tí wọ́n bá wá sọ pé alùsùnà wàlìjàmá tí wọ́n dákọ̀ ń o ni wọ́n bá wí táwọn gangan ni alùsùnà wàlìjàmá hà jẹ́kẹ́yìn àti ẹ jẹ́ náà nítorí pé ọ̀gọ̀rọ̀ àwọn tí mo wá fẹ́ kí ayé ẹnì kó tánú àwa méjèèjì tó jókù rọ̀ kí ìbínú ọlọ́run kó ṣẹlẹ̀ sí ọ̀kan ní èmi àti ẹ ẹni tó jókù rọ̀ nù wa olùkùránì bó o ṣe bọ́ọ̀ta tó o tu yìí ni ò tí kọ̀ǹpútà ọ̀rọ̀ rẹ o ibi tó o tu dé yìí tó ń sọ wípé alimọ̀súdù húnẹ̀ pé ohun tí a gbàlérò ní àárín yìí pẹ̀lú alùsùnà wàlìjàmá òní àwọn sufi núkọ̀ yẹn nìkan jẹ́ kéèmì àti ẹ yá ṣe mò lánà lórí ẹ̀ tó ti gbọ́ I throw it to you I put it to you why are you lying why are you deceiving people why are you lying why are you lying gbogbo ọjọ́ orí rẹ kì 45 wọ forty five ìwọ tó ṣẹ̀ṣẹ̀ jíjì ń rọ tó wá ń dojú tí à tó ń yí tí à lọ́rùn àti ẹ̀gbọ́ báàlì rẹ agbọ́ báàlì rẹ àwọn onídìí káwọn ṣe àwọn fẹ̀ẹ́ kan ti súnmọ́ ó ti súnmọ́ ní ìwòye sí ènìyàn ní ìbá ti dàgbà náà ọjọ́ tó kù tí ó lò ó ti kéré àmọ́ ìwọ yìí ní ìwòye sí ènìyàn ọjọ́ tí wọ́n sì lò láyé ó sì pọ̀ rẹpẹtẹ ẹ jẹ́ àtọ́jọ́ ti mù láàánà yájọ́ ṣe àlèmùlá àná Life. tó bá dá sí wípé àlìmọ̀súdù wúnà tó wíhun òdodo ni tó ní àsòfíyà àádùtàsọ́wùfù òní bàbá yìí sọ ń bẹ̀ jágọ́ sí mùláàdù alhamdulilayi bàbá tó kọ tí ò sí láyé má tí àti wọ́n sì kọ ìkòníṣẹ́ríwù tó bá tiẹ̀ ní èmi ò tí ì mọ̀ kó wà tó rẹ pé sẹ́rì wà fún tíà yìí tẹ pé tẹ̀ló ti rí i pé àlìmọ̀súdù wúnà alùtàsọ́wùfù mo bọ́ ta so àlébi mò lánà mọ́ nìyẹn a ti mọ̀ pé ọtọ́rìtì kan ló ń sọ̀rọ̀ yẹn àmọ́ bàbá tó kọ tí ò sí láyé tí àyè ò ní sẹ́rì ohun tí bàbá yìí sì sọ kò ní ètìmọ́lì kò ní pọ́nna kò ní ambiguity nínú alùsúnà wàlìjàmáà alùsúnà wàlìjàmáà anywhere in the world alùsúnà wàlìjàmáà is alùsúnà wàlìjàmáà òun súfí náà sì mọ rẹ̀ ní ó súfí alùsúnà mọ rẹ̀ ní alùsúnà bàbá ìwádà kọ alùsúnà wàlìjàmáà ìwọ wá ń sọ pé ohun tó gbà lérò ohun tó gbà lérò báwo ni èròǹgbà rẹ̀ yóò ṣe yapa sí ohun tó sọ torí ọlọ́run torí ọlọ́run tó sì ń bẹ lọ́run kó dàgbà rí ó sì ń da àwọn àgbàlagbà láàmú àwọn tí ń wù ọ́ ọjọ́ orí wọn ju tiẹ̀ lọ ó sì ń parọ́ fún wọn ó ń parọ́ fún wọn onítìá kọtíà kò mẹ́nu bá ti ń jẹ́ àlùsùfíyà pàápàá wọ́n wá ń sọ pé ohun tó gbà lérò ní àlùsùfíyà tó bá dá ọ lójú bẹ́ẹ̀ jẹ́ kéèmì àti oṣù mùláánà èpè tájọ sẹ́ àdó èpè tájọ rọ́lẹ́ra wa lórí màá kọ́ sọ́ọ̀tẹ̀ jáde fún ọ accept náà pé kéèmì àti ẹ káṣe mùláánà lórí alùsùnà wàlìjàmáà yìí so alùsùnà wàlìjàmáà náà ni àbí wọ́n ní èròǹgbà míì lórí rẹ̀ tẹ́rùgbà yẹn sì jẹ́ wípé àwọn oníṣúfí òní wọ́n bá wí ìwọ òkúrọ̀ yìí. àwọn alùsùnà tí wọ́n dárúkọ níbi ìbàyí alùsùnà àwọn tó ń ṣe kí o so mo ti sọ fún ọ tó bá ní àwọn alùsùfíyà àwọn sùfìyùn ó ní alùsùnà wàlìjàmá à ń bẹ̀rù ló dúró fún ṣe mọ̀ pé ẹ̀yìn ẹ̀fẹ́ alùsùnà wàlìjàmá ha o ṣe ọ̀rọ̀ tí àti wọ́n ni o àti jamiu ni o àti bàbá yín ni o àti bàbá yín alágbára omi ni o gbogbo yín pátápátá lẹ́mú sọ pé èyí ti alùsùnà wal jamaa ní ìsìsí tí àtúwá dákọ pé alùsùnà wal jamaa níjọ tí ó là ẹ tún sọ wípé àwọn sufi ní ń bá wí. àtúgbàdé wá dé iye ọ̀rọ̀ yẹn mo ní aláwọ̀ alọ́wájú mọ́ kí ló dé tẹ́ ẹ tẹ bọ́ọ̀sì níbi tẹ́ ẹ kà lọ. ṣẹgbọ́ ó nígbà tí mo kà débẹ̀ yẹn ó ní mo tẹ bọ́ọ̀sì mi ò lọ́wájú mọ́ ó ní kí ló fà tí mo fi ṣe bẹ́ẹ̀ ṣe rí tẹ bá pàdé kírísẹ̀ lójú ọ̀nà tẹ bá ní John chapter báyìí verse báyìí kà á tó bá kà tó bá rí kó dájú lọ́wọ́ yóò wà ní jẹ́ káwọn ka chapter one jẹ́ káwọn ka verse preceding verse. sẹ́ni ẹ bá sọ pé à verse tó kà yìí ó dá dúró ni verse yìí kò ní líǹkì kankan pẹ̀lú preceding verse kò ní gbà tẹ́lẹ̀ bá lókè òkè ọyá kà á nígbà bá wà kà tó wá di pé ọ̀tọ̀ ni tí wà ní preceding verse ọ̀tọ̀ ni the selected or decided verse nígbà ní ẹjẹ́ á tún kà síwájú á tún sọ fún pé ó ti rí full ń bẹ́ẹ̀ ọ̀dà tó kà á wájú wá tún kàwájú tó tó rí pé ọ̀rọ̀ tó ń kà láàrin yẹn ó dá dúró fún ara rẹ̀ ó wà independent of preceding verse and the following verse dẹ́bà ní ẹ́ ẹ̀ lè túmọ̀ bíbélì pẹ̀lú gẹ̀ẹ́sì lásán ẹ̀mí mímọ́ la máa fi túmọ̀ bíbélì <laughs> bẹ́ẹ̀ lọ̀rọ̀ nípa àríṣiríṣi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ oníkùá lè ṣe rí pọ́ṣọ̀ tá a fẹ́ kà ní péjì sí wọ̀nyí ó ní pọ́ṣọ̀ ibi tí bàbá yìí ti ṣàlàyé lórí ọ̀nà tí ìjọ ànábì gbà pín sí seventy three kò jù bá ń lọ ṣáà ti wá àríkà bá àtìrí àbá àríkà àdìsí sọ wípé ìjọ máa pín sí seventy three gbogbo wọn ni ó wọ ná àyàfi ẹyọ kan bàbá ìwá fẹ́ ṣàlàyé lórí rẹ̀ àwa mú àlàyé tí bàbá yìí ṣe wá ó jẹ́ ká mọ àwọn ìjọ seventy three yẹn ó sì jẹ́ ká mọ ìjọ ẹyọ kan tí ó là do I need any other explanation I don't ṣòdì tí mo fi dúró nìyẹn kókó ń tá a fẹ́ mọ̀ láàrin yìí a ti mọ̀ ọ́ so why tí màá fi máa gbọ́n yín ní data unnecessarily why tẹ́mi ló fi máa gbọ́nra mi ní data unnecessarily kókó tá a fẹ́ lò àti rí i àdínà yìí pé ọ̀rọ̀ nígbà míì ó lè so mọ́ pàkọ́ ó lè so mọ́ wájú ọ̀rọ̀ ńgbà míì kò ní so mọ́ pàkọ́ kò sì ní so mọ́ kíni o iwájú á dájú lọ́tọ̀ ọ̀rọ̀ tá a kà yìí àlàyé lórí bíjọ ànẹ́bí ò sí pín sí seventy three bàbá yìí ti ṣàlàyé yẹn ó ti yanjú wípé seventy three o seventy three tíjọ yìí máa pín sí òun rèé o ìjọ ẹyọ kan tí ó sì wà lẹ́jẹ̀ náà bẹ́ẹ̀ òun nìyí o ń gbò ti sọ báyẹn ìdí tí mo fi sọ́ọ̀kù bẹ́ẹ̀ nù. ṣẹgbọ́ ó yẹ kó o tú yẹ kó o tú jẹun bóyá o tú. lẹ́yìn yẹn ibi tó ibi ẹ̀fún máa dúró kíkọ́ nìyẹn o ẹ wọ́n ṣe ayé bí. o tú ok ẹ̀jẹ̀ àtúngọ́ kí n bọ́ tú. kí ló dé tẹ̀ ẹ̀sìn bọ́ọ̀sì ó yẹ kẹ́ ẹ̀ kà á síwájú wípé àti kúkú ṣàlàyé ojú ọ̀nà alùsùnà wàlìjàmá à àti ṣàlàyé ojú ọ̀nà wọn. a sì ti ṣàlàyé àwọn àdìọ́kàn wọn kírìdì wọn kírìdì wọn a ti ṣàlàyé rẹ̀ lórí ń tá a sọ síwájú. Si Ok, ntí bàbá yìí sọ yìí pé áàlù súnà tá a sọ pé òníjọ tó máa là yìí o ká dé ṣáptà táǹkà yìí o a ti sọ̀rọ̀ wọn síwájú o a ti sọ̀rọ̀ wọn síwájú kí ni ojú ọ̀nà wọn kí ni àdìọ́kàn wọn a ti sọ síwájú. Si ẹgbẹ́ ajá lọ wo nǹkan tí bàbá yìí sọ wájú sọ̀rọ̀ ń sú fi ló sọ wájú àbí ọ̀rọ̀ alùsùn náà tẹ̀mọ́ ẹjá lọ rẹ̀. tíra àlẹ́gúníyà ọ̀rẹ́ o lè tọ́ lè bí tọ̀rí kìlẹ̀ hákì azza في الأخلاق والتصوف والآداب الإسلامية tíra yìí fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ tíra yìí fún akẹ́kọ̀ọ́ ọ̀nà òdodo nípa ìwà àti tasọ́wúfù àti ẹ̀kọ́ ẹ̀sùn ẹni tó ṣe ni àbíkọ́dírì Sheikh Abdulkadiri adákùnrin gbé tèmi ti ń ṣe bákàbákan ni o ọmọ àbísọ́ọ̀lì Al-Jilani ẹni tó kú ní five sixty one ìjìrà ok now mo sọ náà lánàá pé bàbá sọ̀rọ̀ oṣù fún inú tí àyè but ọ̀tàn bíi tí wọ́n ti sọ yìí níta ń sọ ni bíjọ àlẹ́bí ṣe pé seventy three èwo ni ó là nù seventy three yẹn ok ẹ wá máa wo bẹ́ẹ̀ máa fi hàn yín o a mùsùlù lálẹ́ yìí ni o tí àyẹn mò ń sí lọ láwẹ́láwẹ́ yìí o lógun stone yìí o ó ní mò ń sí lọ láwẹ́láwẹ́ yìí o this is alikismus awal filifiki section one ló tí àyè ọ̀rọ̀ nípa fíkìú ni ẹ̀sìn mọ́tí ń jẹ́ fíkìú bọ́ọ̀ láti kírun báwo la ṣàlùwàlá báwo la ṣe wẹ̀ báwo la ṣe wẹ̀gẹ́nàbà báwo la ṣe kírun báwo la ṣe yọ zàká báwo la ṣe ṣe hajj báwo la ṣe ṣe umura gbogbo tí bàbá yẹn kú síbẹ̀ nìyẹn gbogbo tí wọ́n kú síbẹ̀ nù sẹ́rí ó ní mò ń ṣó lọ ṣàlẹ̀ fún yìnyẹn o àbí ká tó máa ka gbogbo yìí ẹ̀rì kìtàbùlẹ̀ àdáàb nílé ẹ̀rì náà ọ̀rọ̀ yìí ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ a wà lọ bọ́ sí alikisimu sáání second division division two nù division two nù ọ̀nàṣẹ̀ díẹ̀ ni o ọ̀nàṣẹ̀ díẹ̀ ni o ẹ̀yẹ o a sì wà ní kí sùn láwà yìí. àmì pẹ́ dé ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ dẹ́gbọ́n sí láì kí n fa kíní ẹ̀gbẹ́ rẹ̀ yìí wọ́n wá tún dà. Ìlú náà. Okay, hold Ah, eu faço vai. Oh, olha To, a tylko da, da, da rundo, da tu parę in. Ewo. Alikisimu sani fili akọ ibi. Ìpín nípa àwọn àdìọ́kàn ṣẹ́yàn kí bàbá yìí sọ nínú péjì tí a kàyẹ́ pé a ti sọ̀rọ̀ ojú ọ̀nà wọn àti àdìọ́kàn wọn síwájú kìsìmù yìí ló ń rí fáà sí àlèkìsìmù sáání ilẹ̀ ló ń rí fáà sí this is page page one twenty one sẹ́rí page one twenty one sẹ́rí one twenty one Okay. ẹ wá mọ̀ gbàmọ̀ kẹ́kọ̀ọ́ wáyé tìtì mẹ́wù báàbù fi máàrí fati sọ́ọ̀ni azza wa jalla tọ́pìkì kan rí o nípa mímọ̀ ẹlẹ́dà àsọ̀ni ẹlẹ́dà ọba ọba tó ọba ọba lágbára ọba tó gbọngbọ́n yẹn ni pé báwo láti dá ẹlẹ́dàá wa mọ̀ ẹni wọ́n tìtì bí báyìí wọ́n mú àyà kúlú wà láwùwà ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀ ń lọ báwọn ń lọ báwọn ń lọ báwọn ẹ máa wò ó tá a bá ní ká máa ka gbogbo eléyìí tí èdè ọdún tí ń bọ̀ àníkà kan ṣẹ́tìrì àmọ́ bí tọ́rọ̀ bá jẹ mọ́ ibẹ̀ la máa lọ ẹni sì mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ń wá gbogbo ọ̀nà láti pe ajá lọ́bọ̀ fún yín àmáwò ò ní gbà fún pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ bá ti dọ́lọ̀ ọba wa mọ̀ àwọn àkídà bá ti dọ́lọ̀ ọba mọ̀ lẹ́yọkan ṣoṣo ó ní gbogbo nǹkan tí bàbá yìí mú wá láàrin yìí yẹn ká sáré pọ̀ ká fi lè ká má bàa mísì ibi tí another new topic lábẹ́ àkídà. gbogbo táà ń sí fún yìí wọ́n dákọ̀ sún fíbẹ̀ o aya kùránì àdìsí ni wọ́n mú wá ọ níbi sàlàyé rẹ o. nǹkan pọ̀ díẹ̀ o ó wá ní amal fọ́sùlùlẹ̀ awàl lábẹ́ ìgbà tí bàbá yìí ń dìskọ́sì ọ̀rọ̀ àkídà wa mùsùlùmí ó wá ní fábìmà láàyè jùs ìtìláàkù ìtìláàkù wú alàlèbárí azàwàjálá mínàsífàt wàyẹ̀sítẹ̀hìlú ìdọ̀fàtùhù ìléhí mínàlì àkàlà wàmá ẹ̀yúsù mìdálíkà ọwa wá fẹ́ mú lábẹ́ odidi tọ́píìkì àkídà àwa mùsùlùmí òun náà ló rí fà àti gẹ́gẹ́ bí àkídà alùsùnà sọ ọlọ́wọ̀n bá ọkọ̀ tọ́lọ̀ ń pera rẹ̀ ni kò pé méjì kankan gbogbo ní ìsìn ó wá bọ́ sí abẹ́ mi wípé àwọn yẹ ká fi ròyìn ọlọ́run àti eléyìí tá a lè fi ròyìn ọlọ́run àwọn nǹkan tó dé èèwọ̀ láti ṣàfihàn sọ́dọ̀ ọlọ́run àti nǹkan tí kìí ṣe èèwọ̀ láti ṣe àfihàn sọ́dọ̀ ọlọ́run ló ti yẹ sọ̀lọ́wá ní àìfi àìmọ̀kan iyèméjì àbádídá ìgbàgbé nǹkankan oorun àìfi ìkágara ikú ọ̀sàkà gbogbo ẹ̀ lọ pé nígbà wọn kàn wọ̀nyí àìsàfihàn sọ́dọ̀ ọlọ́run ọba àlekèọlá òmùwàbà òmùwàbà ẹ máa wò ó nígbà tó wá dé bíbà ẹ wò ó wà mọ àlùfọ́sùlù fàání ní ti subdivision two fi bàyáàní mọ̀kọ́ láti lè fíráàkì dọ́ọ́là à ń tọ̀rí kí lè húdà níbi àlàyé nípa àwọn ìjọ tó ti sọnù kúrò lójú ọ̀nà ṣẹ́ntìrí ṣe pé kíní yẹn tẹ̀lera wọn ni so ibi tí àwa wá bùkátà sí gẹ́gẹ́gẹ́ nínú prógàmù tá a ṣe ni tọ́pìkì eléyìí tọ́pìkì gẹ́gẹ́ la bùkátà sí ń bẹ̀ ló wá ń sọ wípé òun ti sọ ọ̀rọ̀ nípa àkídà mùsùlùmí àkídà àrùsúnà òun ti sọ síwájú òun ló sọ sọ sọ sọ sọ sọ títí títí tó fi dé page one seventy two yìí ṣẹ́gẹ́tẹ̀ bá nìsìn òun ló sọ títí tó fi dé page one seventy two nígbà tó wá dé page one seventy three ló wá lọ mú ọ̀rọ̀ nípa bíjọ́ ṣe pín gbogbo tí bàbá yìí sọ níwájú kò sọ̀rọ̀ pé tó bá ti jẹ́ ẹni tó ríyàn sí àbí tó bá búyàn àbí tó bá ṣẹ̀ kí èkú ètàlùsúnà ọ̀rọ̀ àkídà àkídà nìpìlẹ̀ lọ́dọ̀ alùsùnà àkídà nìpìlẹ̀ lọ́dọ̀ gbogbo ìjọ kọ̀ọ̀kan àkídà yìí ní máa tawá pọ̀ òun náà ní sì máa yà wá kí làdì ọkàn rẹ ní ìsìn àwọn alùsùnà wà lè jẹ̀máà tí wọ́n bá bu wálé rè pé àìnà lọ́ọ̀hùn níbo làláwò wà á ní fi sàmà wọn bẹ lókè sọ́nà keje tí wọ́n bá bí wọ́n sún fi léèrè pé àìnà lọ́ ohun tí ó wí ni pé anta lọ́hù anna lọ́hù ohun tó wọ́n wí ti ẹnu. so based on this akida láti ń separate ara wa so therefore nígbà bàbá ti wá lọ mú àwọn ẹ̀rí lábẹ́ àlè àkọ́ ìdù àlè fúlẹ́kọ̀ àlè sàníyà nígbà bàbá ti wá lọ fi gbogbo láti fi péjì kìsìmù section two tí bàbá ti ń sàlàyé nípa àkídà àkídà àkídà àkídà àkídà àkídà alùsùnà nìkan bàbá yìí ń kírìtì bọ̀ ọwá padà wá lọ já síbi kó sàlàyé àwọn ìjọ tí àkídà wọn yàtọ̀ síra wọn àtijọ́ tí àkídà wọn dúró sórí tóun ti ń bá bọ̀ ó wá ń fi rinlẹ̀ wípé àwọn seventy làkídà àwọn ìyapa sí gbogbo tóun bá bọ̀ ẹyọ kan nínú wọn òun làkídà àwọn wà níbàámu sí gbogbo àlàyé tó ń ṣe síwájú ẹyọ kan nínú wọn yẹn wá rè òun náà wá ní alùsùnà wàlìjàmáà ọwá ń béèrè pé kí ni ò jẹ́ kí n ka ọ̀rọ̀ tó síwájú ẹwà dúró tó ní kí n kà fún yín lórí program wákàtí méjì ẹwọ nǹkan page one seventy three ó ní ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ púrúkọ̀ o ok ibi tí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkídà gangan ìbẹ̀rẹ̀ lọ yìí o. tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkídà gangan ibẹ̀ là ń lọ yìí o láì tí ìdébẹ̀ yìí o tó ti bá ṣe ń sá eré burúkú yìí sẹ́rí ibi tí bàbá yìí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkídà àkídà alùsùnà wàlìjẹ̀mà ìgbàgbọ́ wa nínú ọlọ́run ìgbàgbọ́ wa nínú àwọn tírà ìgbàgbọ́ wa nínú àwọn òjíṣẹ́ ẹ̀wò page one twenty one ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣáta ìyẹn gan rè ẹ̀wò alikisimu sani fili akọ́ìd alikisimu sani fili akọ́ìd so ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ńbẹ̀ yẹn láti page one twenty one ó sì pàdé one seventy two sóyè ó pàdé page one seventy two láti kí ni page one. 21 51 pages ló sọ pé òun ti sọ̀rọ̀ àkídà alùsùnà òun ti sọ síwájú ṣé 51 pages ni làwọn àjòkó tí tí màá máa kà fún yín ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀rọ̀ 51 pages yẹn kókó tá a fẹ́ lò gangan ni pé nínú ìjọ 73 èwo ni ó wà lìjẹ́ náà sóní súfì ni àbí alùsúnà bàbá ìwà ni alùsúnà ní wàlìjẹ náà ó ní alùsúnà ní òsèké ni òun ló máa wọ àlìjẹ náà ok ẹ̀wọ́ oníkùránì tún wá dọ́gbọ́n ọwá ń sọ wípé àwọn oníṣúfì ni ṣe rí pé ọ̀rọ̀ ní kùránì fàdùà ọ̀rọ̀ rẹ̀ ń ṣe kéni ó ń fẹ́ àdúà mò ń wá péjì yẹn ní o torí pé nǹkan kan bẹ́ẹ̀ mẹ́ta gbọ́dọ̀ kà one seventy àti ń débẹ̀ lọ. tọ́ so ó nìyẹn so onítìá dákọ alùsùnà wàlìjàmá ìwọ ń sọ pé onísúfí ló gbà lérò ẹ wo jìbìtì látòrí kúrẹ́ àwọn ti bẹ̀rẹ̀ ọlọ́run sáyà kalẹ̀ nítorí àwọn alùsúfà ẹ̀yin sọ pé nítorí alùsúfíà ni tálẹ̀ bí bá sọ pé àwọn kan ṣe àdìkárù sọ pé àwọn wíìlìdì ni wọ́n ẹ̀ làwọn Sufi ni wọ́n bàbá ètò wá dákọ̀ alùsúnà wà lìjàmá ó tún sọ pé àwọn Sufi ni ṣé alùsúnà wà wọn wa wọn á padà síbi tí àyè o jẹ́ pé ìjàmbá síbi náà. asẹ̀tún ah, asẹ̀tún mọ́ wá kí ní káàkiri ni o bọ̀. á sì sùúrù náà ni. ìjà òun léyìn. ẹbí pé wàtúsánná hàdí àlùfóòkọ́tù nàìjíríà. sílẹ̀ lọ́kọ̀ọ́sà fọ́ ìjà òun so ìdí tí mo fi dákẹ́ ni mo ti sọ fáyé ń o bàbá ìti ṣàlàyé fún odidi péjì fifty one àkídà àálùsúná jamaa ó ti fi fifty one pages ó ṣàlàyé rẹ̀ so àti bùkátà sí yẹn lásìkò yìí wọ́n ta bùkátà sí ni a fẹ́ mọ orúkọ ìjọ náà tí yóò là níbi ìyá náà bàbá ẹ̀ sì dárúkọ rẹ̀ àmọ́ ìwọ tó wá ń sọ nǹkan míì. ìyá alìkọ̀dàríyá wà ní mọ̀tọ̀tẹ̀sílá lẹ́yìn yẹn ibi tó ibi àti máa dúró kíkọ́ فإن جميع المخلوقات بمشيئة الله تعالى وقدرته وإرادته وخلقه ẹ ká bẹ yẹn mọ kí ló dé kí ló dé tàbí dúró bì yẹn ẹ má ṣàbòsí <laughs> ẹ ṣe kí ni kí ló dé tẹ̀ ń ṣàbòsí. kì í ṣe nípa ti àbòsí ìta fẹ́ lò àti rí sọ wá níbi tó wá kà yẹn second line yẹn jẹ́ ibi tí mo ti dánu dúró a ní ìdí ẹ̀ ni kì ṣe pé mo fẹ́ ṣàbòsí sí wúmọ̀ ọlọ́run ní jẹ́ kí n ṣe àbòsí sí wúmọ̀ kí ló fẹ́ bí àbòsí yẹn ṣé mò ń ẹ̀yìn ni ṣé mò ń wówó ni ṣé mò ń wó ọkọ ni ṣé mò ń wá ipò ni ìmí ìsanábòsí bíi tiẹ̀ nítorí àbòsí ni òde ń kabẹ̀ bí kò ṣe wípé ààbò kàtà sí kákabẹ̀ àmọ́ ní ìsìn tó ti wá fẹ́ sọ di ọ̀ràn tó ti fẹ́ sọ dọ́ràn ọya ìwọ́n náà kọ́kọ́ kàfáyé kọ́kọ́ kàfáyé o. ẹni dúró bẹ̀rẹ̀ nìkan ẹ wá dúró bíbi ahmed fúrúkọ́tù nàìjíríà báyìí alùsùn náà ti wà jàmá kí ló dé tẹ dúró bẹ̀rẹ̀ nìkan àwọn alùsùn nàhúnà alùsùn nàhúnà ìmáná irọ́ ló pa o irọ́ ló pa o gbéṣẹ́ rí ugú níyà tó bá ní lọ́dọ̀ gbé bọ́ọ̀ta tí ó ti túmọ̀ alùsùn wal jamaa àti alùtàsọ́wúfù irọ́ pátápátá gbà ló pa tó bá sì tó bẹ́ẹ̀ jẹ́ ká ṣe mùlá ánà lórí rẹ̀. torí pé lórí àwọn kí ni o lórí àwọn nǹkan tá a ti sọ síwájú kí ló dé tẹ̀ ẹ̀ka bẹ̀ kí ló dé tẹ̀ ẹ̀ka bẹ̀ kí làwọn tá a ti sọ síwájú. gbogbo ẹ̀ mo ti ṣàlàyé ní ìsinyìí mo ti fi hàn àwọn èèyàn fifty one pages ní bàbá ẹ̀ fi ṣàlàyé àkídà àdùsúnà wal jamaa fifty one pages ni nígbà tó ṣàlàyé yẹn tán lọ́sẹ̀ wá bọ́ sí orí bí ìjọ ṣe pín sí seventy three tó wá gá sí pé àdùsúnà nìkan nìkan tó wà lè náà so àbùkátà lásìkò yẹn sí kí máa ka fifty one pages ọgọ́sọ̀rọ̀ bá kàn ní kọ̀ọ̀kan á máa sọ ṣe bí kútùbà tá a ṣe lọ yìí kútùbà ok àti àìnà wa nínú nǹkan tí bàbá ìkìsì náà nìyẹn wà pé àìnà lọ lọ́dọ̀ àlùsùn àìnà Allahu fáfọ sàmàwá ti sábọ̀ Allahu ń bẹ lórí wọ́n bẹ ní òkè sánmà méje ni wọ́n bẹ ní òkè sánmà keje ni so àkídà wa based on àríkánò yìí máa ń nìyẹn fẹ́ fa wa òun ni nǹkan tí bàbá yìí discuss ìwájú so bó ṣe jẹ́ nù. ẹni tó bá jẹ́ àlùsùn hmm. níta bá lọ́wọ́ alùsùn náà tó ọ̀bà lọ́wọ́ wa sẹ́nu tí àìló ti kàyùn àbí nínú ọpọlọ tiẹ̀ sẹ́nu tí àìló ti kà tó máa bá lọ́wọ́ alùsùn náà tó ọ̀bà lọ́wọ́ tiwa tó bá dá pé nínú tí bá ti kà á kà wa tẹ́ ní kéré ìwọ́gbọ́n oníkùránì tàlẹ́ǹtì kejì nu ẹni tó ń pè ní mùdáyìn lẹni tí ò ṣe nǹkan àmọ́ tó ń pe àpè àpèmọ́ra rẹ̀ kò ṣe nǹkan àmọ́ ń pe àpèmọ́ra rẹ̀ wọ́n sọ fáyé wípé mùdáyìn ni èmi àbúrò ayímá mikael lórí súnà ànábì mo wá kùtì ẹ̀ sí ọ jẹ́ kẹ́yìn àti oṣù mùlánà lórí statement tó mẹ́kì yẹn torí ọ̀rọ̀ yìí tí ọba bá lọ ara ò ní tí ọ̀rọ̀ yìí bá rọ tí ọ̀tọ̀rọ̀ yìí bá la ká ká fún wa ní èpè òbítíbitì èpè ara ò ní rọ̀ èmi kì í ṣe mùdáìn nínú àlùsùnà báàtì náà wà zọ́ọ̀lì rán báàtì náà wà zọ́ọ̀lì rán. أن نتمسك بالكتاب والسنة على فهم السلف الصالح ní kọ̀rọ̀ mi ni o ní gbangba mi ni o èmi ń tẹ̀lé àlùkùránì alápọ̀nlé àti súnà ànábì níbàámu sí àgbọ́yé àwọn aṣíwájú èrè fún wa ìwọ Lukman oníkùránì ọwá ń sọ wípé èmi kì í ṣe ẹni tí ń ṣe súnà ànábì mo kàn ń fẹnu pé bẹ́ẹ̀ ni mo wá ń sọ fún ọ ní wákàtí ọ̀wọ̀ yìí wípé èpè kejì nìyẹn láàrin mi àti ẹ tájọṣẹ èpè kejì nìyẹn màá kọ èpè yẹn jáde fún ọ mo máa post ẹ èmi àti ẹ àjọ wá fúnra wa lépè àjọ sí kí ni o àjọ fúnra wa ní èpè ẹ̀sìn mi ni súnà ànábìwá Muhammad ìlànà ẹ̀sìn mi ò ní súnà ànábìwá Muhammad kò síbi kankan láyé yìí tẹ́nìkan ti accuse mi pé mo pé mo pé mo pretend ni tí ìní sọ fún tí ìwí pé kó jẹ́ ká gbọ́ ṣe mùlá náà. wọ́n sọ bẹ́ẹ̀ ní UI ní 1999 àṣemùlá wọ́n sọ bẹ́ẹ̀ ní Maiduguri àṣemùláànà ó ti di mùláànà oríṣi méjì báyìí láàrin èmi àti ẹ èmi ẹ e ṣe àwọn tí ń pariwo súnà tí wọ́n ń bólóòsà jẹun tí wọ́n ń bẹ́lẹ́bọ̀ rìn èmi ò sí nínú àwọn onísúnà tí wọ́n ń polongo súnà tí wọ́n sọ kírísítẹ́nì di ọ̀rẹ́ wọléwọ̀de èmi kì í ṣe alágàbàǹgbèlè mọ àwọn tó sọrú gbólò yẹn sí kì í ṣe ìwé mi oníkùránì o ti wá wí eléyìí o ti wá sì wí o ti sọ ilé ìfáyé o ti sì wí ọkọ̀ tó pèrà rẹ ni mò ń pè ọ́ olóńsúfì ni ọ́ ọkọ̀ tó pèrà rẹ mò ń pè ọ́ èé ṣe tó pè mí lọ́kọ̀ tí mo pèrà mi èmi ò sọ pé ìyìn sọ pé ìwọ jẹ́ mùdáyìn òun pè mí ní mùdáyìn ẹ kò sí problem tó bá ti di lọ́la nírọ̀lẹ́ ọ̀la tàbí lọ́wọ́ alẹ́ já fi sọ́wọ́ alẹ́ màá draft èpè yẹn ìwọ náà draft tiẹ̀ màá ka tèmi màá ka tiẹ̀ ìwọ náà ka tèmi ìwọ náà ka tiẹ̀ sétí ìbò ayé tó ti gbọ́ èyí tí ó ràn ọ́ nù a ní òtútíà ò ń sọ nǹkan míì wọ́n dákọ̀ alùsùn nípa ìjàmbá sínú tíra ìwọ ló tún sọ nǹkan míì wípé èròǹgbà ẹni tó sọ alùsùn nípa ìjàmbá òun pé òun pé alùsùn fíyà ní bá wí sí alùsùn náà mà ọ̀n táwa sì mọ̀ ni pé ọ̀tọ̀ ni alùsúnà wàlìjàmáà ọ̀tọ̀ ni wọn so nígbà wọ́n ti wá sọ pé àwọn súfí ní bá wíhun ò lè lọ bẹ́ẹ̀ á fi pè yẹn jú ẹ̀ ìpè àkọ́kọ́ nù dáṣẹ̀ ìpè kejì dáṣẹ̀ láàrin èmi àti èmi sì ń sọ fáyé pé mi èsè mú dáyìn hana hakikun hakiki ana alusunna ana hakiki rí alusunna ni mi ní kọ̀rọ̀ ni ní gbangba mi mi ò bá mi ò bá kìrìsẹ́nì ṣọ̀rẹ́ mi ò bó ń sún fi tí o bá wá lè wá di fẹ́ẹ̀mù mi lójú ayé ọ̀rọ̀ ìyẹn àti ẹ sọ̀rọ̀ kóòtù táyé kóòtù èpè níwọ lọ and I put it to you now I put it to you now mo fún ọ ní ọ̀sẹ̀ kan kó o fi jáde kó o sọ pé o tẹ́wọ́ gba mùláánà ó di méjì o mi ò túmọ̀ bóyá yóò tún lé sí o according to ohun tó ń sọ ni o so ó ti ó ti di méjì báyìí so méjèèjì ò ṣe papọ̀ sójú kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ lè pé wọn èpè pé alùsùn náà kọ́ ni wọ́n bá wí alùsùn fíyà ni ọ̀tọ̀ lè pè yùn ọ̀tọ̀ ni èpè pé o kílèmù tàbí o àlẹ́jì wípé mùdáyìn ni mí èmi ní mi ṣe mùdáyìn tó ti yọ báwọn kọmọ nóòtì ẹ̀lẹ́ o ọ̀yá. ó jẹ́ ìsúnà òun náà máa ń òun lẹ́yìn. tọ́ so that is ṣé kìí sísì nìyẹn okay. Uh, no. kọ̀dàríyá wálé mo òtẹ́bílà láìlà ìlọ̀lá. Àwọn igun igun tá a dá ọ̀pọ̀ yìí nínú ẹ̀ náà àkọ̀dàríyá tó wà òtẹ́bílà. Nígbà wo tí mo dárúkọ fún wa nígbà tí mo ń kàábọ̀ lókè kò síbi tẹ́ ẹ fẹ́ gbẹgbà àti kẹ́ ẹ jẹ́ kí ni o kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe kẹ́ ẹ jẹ́ oní kí ni o kẹ́ ẹ jẹ́ onítọ̀ yìí kọ̀ kẹ́ kí ni o kẹ́ ẹ jẹ́ onítọ̀ yìí kọ̀ ẹ jẹ́ kọ́ ìríyà ẹ fi ń tẹ̀ ń ṣe lẹ̀ fi ojú ọ̀nà tí tẹ̀wà tẹ́ ti ń da lórúkọ máwọn èèyàn ẹ wá practice ẹ wá di ẹ wá di súnfí kẹ ẹjọ́ ìtọ̀rí kọ kọ̀ọ̀dìríyà ẹ wá di. ẹ dákun gbogbo ayé ẹ bá mi bi àáfò oníkùránì léèrè pé ṣé n tí wọ́n kọ sínú tíà ló fi gbàdùn. ẹ bá mi bi oníkùránì léèrè láì tó lè mi ò kà jáde yẹn tóun sì kà jáde yẹn ṣé n tí wọ́n kọ sínú tíà sóun ló tú jáde yìí. àfọ́ní kùránì let me put it to you now èpè kẹta rèé èmi ń sọ fún ọ ní ìsìn wípé láì tó tú yẹn irọ́ ló fi tú láì tó tú yẹn o irọ́ ló fi tú láì yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú súfí láì tó tún yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú tasawufu láì tó tún yẹn kò ní nǹkan kan ṣe pẹ̀lú tọ̀ríkọ̀ alikọ̀dìríyà. mo wá ń pùtì ẹ̀ sí ọba yìí sọ pé mi àkíyèsí ẹni ẹ èmi àkíyèsí mo àkíyèsí rẹ nìyẹn pé ìtukùtù ló tú ìfáyé tó bá sọ pé ojú re jẹ́ àjọ ṣe mùlánà lórí ẹ̀ ó di mùlánà kẹta báyìí jẹ́ kéèmì àti ẹ jẹ́ àjọ ṣe mùlánà ìdí tó fa tó fi jẹ́ mùlánà ò ní wípé mo rí pé tábà ní kíní yóò tiẹ̀ yíyín tẹ́lẹ̀ ok tábà sùn pé kò yíyín tẹ́lẹ̀ tábà wá sàlàyé ẹ̀ fún yín ó yẹ kí ẹ tẹ́tí gbọ́ ni ṣùgbọ́n ẹ ń síbẹ̀ ni pé kò yé á sàlàyé ẹ̀ fún yín ẹ wà mọ̀ túwìsì ẹ̀ ẹ wà mọ̀ mọ̀ ẹ mọ̀ túwìsì ẹ̀ tẹ́ ẹ bá tiẹ̀ bẹ́ẹ̀ kó báyé ẹ kó bára yín nìkan ẹ kó bá mọ̀lẹ́bí yín nìkan ọ̀rọ̀ wo làwọn mùsùlùmí ṣe yín tẹ́ ẹ fi kó bá wa kí la gbé ń gbá ayé ẹ̀yìn súnfí tẹ́ fi ń dojú ẹ̀sìn rú ẹsẹ̀ ibi tó ń ká yìí i say it ọ̀tọ̀ ni tí bàbá ìkọ́ sínú tíà ọ̀tọ̀ ni tí wọ́n tú fáyé ẹ̀jẹ̀ àtútù gbọ́. الناجية القدرية والمعتزلة لا إله إلا الله àwọn igun igun tá a dárúkọ yìí nínú ẹ̀ náà àlùkọ̀dàrí yàtọ̀ wà ní ọ̀tẹ́sílà nígbà wẹ̀ tí mo dárúkọ fún wa nígbà tí mo ń kàábọ̀ lókè kò sí ibi tẹ́ ẹ fẹ́ gbégbà àbí kẹ́ ẹ jẹ́ kí ni o kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe kẹ́ ẹ jẹ́ oníkíni o kẹ́ ẹ gbogbo ayé ti gbọ́n tó ọkà báyìí o ọ̀làwọ̀ ọ̀kà mo ti ṣàlàyé èdè tí a fi kà á ti wá kà á ọkà ẹsẹ̀ àkọ́kọ́ nínú fi hàn yín ń kà tó ní mi ò kà bẹ́ẹ̀ fi hàn yín báyìí o. fa'alu sunna ta'ifatu wahida wal khawariju khamsu ashara khamsa ashara furuqa wal mu'tazila sittu firaq والمرجية 12 فرقة والشيعة 32 فرقة والجهمية والنجارية والدرارية والكلابية كل واحدة فرقة واحدة والمشبهة ثلاث فرق فجميع ذلك فجميع ذلك ثلاث وسبعون فرقة على ما أخبر به النبي صلى الله عليه وسلم amma alfurqa alnajiya fahiya ahlus sunna ẹtiri ibi tí mo kà dé sèmi ni ọwọ́ ni mi ò ka ilé wa ma bayyana mazhaba wa qad bayyana mazhabahum wa i'tiqadahum ala ma qaddamna dhikra akúkú sàlàyé ojú ọ̀nà wọn àti ìgbàgbọ́ wọn lórí nǹkan tá ti sọ síwájú ìyẹn ni mo sọ pé bàbá yẹn sọ fún ló sọ lójú ewé tí òǹkà ẹ̀jẹ̀ fifty one pages tọ́ ẹ wá wo in tí àfọ̀nìkùránì tọ́ka tó tún fáyé lódì adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kì í sì wọ nìkan lọ́nà ọlẹ́kẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá gàtí kúgbọ̀n nìkan lọ́wọ́ sí ilẹ̀kẹ́ orin tí wá tanu tí gbogbo ayé tanu ẹ̀ẹ́bà di ṣètọ́nù fáyé ohun tí wọ́n kọ sí bíbá èrè o gbogbo ẹ̀yin ń kéwú ẹ bá mi wò ó ẹ jẹ́ mo ti ẹ̀ lájẹ̀ dáadáa o ṣẹ́tìrì ohun tí wọ́n kọ rèé o wàtúsàmì háàzì yìí àlìfúrúkọ ànájìyá àlìkọ̀dàríyá wàlìmọ̀tẹ́zìlá mùjìdíratan. oníkùránì mo sì lọ sí jamia lọ́pàpọ̀ tíyẹn bá ti jálábòsì tálábòsì bá ní ọpọlọ yóò jọba ni tí alábòsì tó bá ní ọpọlọ tó bá wà brilliant tó wà talented ọpọlọ yẹn yóò sì jọba mọ́ lọ́wọ́ kìí ṣe pé òun mọ kínní yìí kìí ṣe pé òun máa ṣùgbọ́n nítorí àbòsí tó o fẹ́ ṣe ó dàrú mọ́ lọ́wọ́ wàtúsánmí ààbìyí àlèfúrúkọ ànájíyà àlèkọ̀dàríyà wàlèmùtẹ́zílà àfáà ní wọ́n ń pè ìjọ kan ní kọ̀dàríyà wọ́n tún ń pè ìjọ kan ní mùtẹ́zílà ṣẹ́gbọ́ wọ́n ń pè ìjọ kan ní kọ̀dàríyà ẹ̀wọ̀n bí ẹ ṣe kọ̀dàríyà yìí o ó yàtọ̀ sí kọ̀dìríyà o màá fi hàn yín o kò jọra wọn o kọ̀dàríyà ó yàtọ̀ sí kọ̀dìríyà o ẹgbẹ́ fi hàn yìí ẹgbẹ́ fi hàn yìí nìsín kásáré yanjú yẹn kíákíá òun àtúndà ebi mo ti fẹ́ dìkínì ah ókè ibi kan ooo ìwà ìkan tọ́ mo ti rí hmm ẹ wò ó kí ni tí mo kọ sókè yìí àlèkọ̀dàrí yà nísìbátù lèlè kọ́dàrù kọ́dàrù oníkádàrà tẹ́lẹ̀ wá fi yà nísìbátì sí yóò fi wá jẹ́ kọ̀dàrí yà so wọ́n ń pe àwọn ẹgbẹ́ kan àwọn igun kan àwọn jàmáà kan wọ́n ń pè wọ́n ní jàmáàtù kọ̀dàrí yà. wọ́n ṣe àfisí wọn síbi kí ni àlìkọ́dà wọ́n wá ń pe àwọn jẹ̀mọ́ míì ní àlìkọ̀ọ̀dìríyà sẹ́rí yellow colored àlìkọ̀ọ̀dìríyà ọmọ ìtìdáyí ọmọ ìtìdáyí gan tí wọ́n bá kọ àlìkọ̀dàríyà àti àlìkọ̀ọ̀dìríyà tí wọ́n bá kọ ọ́lẹ̀ ó yẹ kó mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì so ní ti àlìkọ̀ọ̀dìríyà yìí ní síbà tún lè abdìlì kọ́ọ́dìrì àlìjìláni àlìkọ́ọ́dìrì yà nígbà tí wọ́n ṣe àfitì yà ní síbà tí wọ́n kàn mọ́ kọ́ọ́dìrì lọ́rùn ló fi di kọ́ọ́dìrì yà so látara abdìlì kọ́ọ́dìrì àlìjìláni la fi rí kọ́ọ́dìrì yà látara kọ́dàrù la fi rí kọ̀dàrí ṣẹkẹsẹ bá nísìn látara kọ́dàrù kádàrá destiny láti rí jẹ̀mọ́ kọ̀dàríyà látara abdulkadiri jelani láti rí kíni alikọ̀ọ̀dìríyà ẹ wo kíkọ méjèèjì náà kọ̀dàríyà kọ̀ọ̀dìríyà kọ̀dàríyà kọ̀ọ̀dìríyà kò jọra wọn irú àdánwò yìí náà ló ṣẹlẹ̀ sí wọn lórí súfí tí wọ́n ń sọ pé súfà òun náà ni súfí tá a ti ń sọ fún wọn pé tàbá fi yá ní síbà síbi súfà sùfì ló máa jẹ́ tàbá fi yá ní síbà síbi súfì eh, níbi súf ó máa jẹ́ súfì tàbá fi yá ní síbà sí súf ó máa di súfì tàbá fi yá ní síbà sí súfà ó máa di sùfì tó ti bẹ́ẹ̀ wọn ò gbà the same error the same error náà ni wọ́n tún wá ní àáfọ̀ oníkùránì tó wá kọ̀mìtì báyìí ohun tí àáfà yẹn kọ sínú tí àtà padà sí yẹn tí àlìgúníyà eh, eh, oníkíni àlìkọ̀dàríyà kìí ṣe àlìkọ̀dìríyà àmọ́ torí wípé orí wọn ti dọ́ta pẹ̀lú súfí súfí kọ̀dìríyà tẹ́ ń ṣe tóun àti bàbá rẹ̀ jọ ń ṣe ọpọlọ yẹn ti dọ́ta so wọ́n kọ kọ̀dàríyà sínú tíyà ń pè fáyé ní kọ̀dìríyà ọwá ní wọ́n wá ń ka ọ̀rọ̀ bọ́ọ̀ta níka pé àáfàá yìí ní ká lọ sí kọ̀dìríyà àáfàá tí ò mọ̀ nǹkan nípa kọ̀dìríyà tó dá sí pé lẹ́yìn ikú rẹ̀ ni ó tó dá kọ̀dìríyà sílẹ̀ so kọ̀dàríyà kọ̀dìríyà ẹ̀já wa lọ sínú tí à ní ìsìn ẹ̀já lọ sínú tí àwọn ṣẹ́bírí ṣẹ́rí pé kò sí mọ́dì níbi kọ́ọ̀fù yẹn ṣẹ́tìrí báyìí this is alikodariya òwò wá lọ ọ̀kà níka kọ̀dìríyà fàyè wípé àfi ká lọ ṣe súfì kọ̀dìríyà ṣé kọ̀dìríyà ní ọkọ̀ yìí àbí kọ̀dàríyà ẹ́ orídìí jàmì yìí gíráduwétì láti jàmì azia láàrùfàrìkú bẹ́yìnà kọ̀dàríyà wà bẹ́yìnà alikọ̀dìríyà kataba alijilani alikọdariya wa ń ta sẹkún fi tẹrìdàmẹtíkà alikọdiriya ọmọ ah, ṣe o àfi kéyè pé ó la kíní àti kásìkò yẹn ju kíní torí pé dìsìn náà àwọn kásìn bílífù wípé òdodo ni wà tí bàbá rẹ̀ ń sọ àwọn kásìn bílífù nígbà tá a bá wá fi èpè ńlá taa a fi yanjú rẹ̀ ẹ́ irú ikú tó pa Mirza Ghulam Ahmadu ká béèrè fún lọ́dọ̀ ọlọ́run ẹ ti bá ń parọ́ ní ìyẹn àti ẹ̀ irú ikú tó pa Mirza Ghulam Ahmadu Al-Qadiani kéèmì àti ẹ oníkùránì fi bàbá ẹ sílẹ̀ èmi àti ẹ kájọ béèrè fún lọ́dọ̀ ọlọ́run ẹ wá máa wọn tó tú o ọ̀tọ̀ ní tí bàbá kọ́nu tí a o títí bàbá kọ́ ni pé wàtúsàmì àríhì àlefúrukọ anáàjìyà àlekọ̀dàríyá wà lè mú tẹ́sílá mújìbìrọ̀ àwọn jẹ́mọ́ kọ̀dàríyà àti jẹ́mọ́ mú tẹ́sílá wọ́n wá ń pe ìjọ tí ó là yìí alùsùnà ìjọ kọ̀dàríyà àti mùtẹ́sílà wọ́n wá ń pe alùsùnà ìyẹn ìjọ tí ó láyìí wọ́n wá ń pè wá lóko míì wọ́n wá ń pè ní mújíbírọ̀ pé à táwọn alùsùnà mújíbírọ̀ ni wọ́n mújíbírọ̀ ni wọ́n táwọn ní jẹ́gẹ́ wa wọn nìyí mújíbírọ̀ ni wọ́n táwọn mùtẹ́sílà náà táwọn bá fẹ́ pè wá àwọn náà ni àwọn ogun táwọn alùsùn náà kí ni wọ́n mújíbírọ̀ ni wọ́n ó ní bàbá ń sọ wípé àwọn jàmá kọ̀dàríyà kéèsè jàmá kọ̀dìríyà wọn ò dákun tí ń jẹ́ kọ̀dìríyà nínú kọ́ńtẹ́ǹtì yìí kọ̀dàríyà ni wọ́n dákọ àwọn jàmá kan ní tún jẹ́ kọ̀dàríyà àti mùtẹ́sílà àwọn méjèèjì wọ́n ń ba alùsúnà lórúkọ jẹ́ wọ́n wá ń pe alùsúnà alùsúnà sì ni fúrúkọ̀ náà jìyà ìjọ tó máa là wọ́n wá bà wá lórúkọ jẹ́ wọ́n wá ń pè wá ní mújíbírọ̀ tó ti yé kí wá rí ìtẹ́jú pé àmújíbírọ̀ lìkọ́ ó lè há nítorí pé alùsúnà máa sọ pé iná jẹ̀mí àlèmàkùlùkọ́ọ̀tì dájúdájú gbogbo ẹ̀dá ọlọ́run pátápátá o bìmọ̀ sí àtìláì tààlà à ń bẹ pẹ̀lú fífẹ́ bí ọlọ́run ni o ọlọ́run fẹ́ ká máa bẹ la fi ń bẹ o tọ́lọ́wọ̀ bá fẹ́ bẹ́ẹ̀ máa ní í sí mọ́ o wàkùdìrọ́tì yìí gbogbo ẹ̀dọ́ ọlọ́run pátápátá à ń bẹ pẹ̀lú ògo ọlọ́run ni o pẹ̀lú ìkápọ̀ ọlọ́run ni o ìkápọ̀ ọlọ́run bẹ lórí wa ni o wá ìrọ̀ àdátì yìí wá ìrọ̀ àdátì yìí a sì ń bẹ ọlọ́run gbèrò pé ká máa bẹ̀ la fi ń bẹ o tí ó bá gbèrò rẹ̀ a ní máa bẹ o wàhálìkì yìí gbogbo ẹ̀dọ́ ọlọ́run pátápátá à ń bẹ pẹ̀lú pé ọlọ́run ló ṣẹ̀dá wa ni o tí ó bá ṣẹ̀dá wa a ní máa bẹ o ọ̀rọ̀ ẹnu àwa àlùsù náà nìyẹn wípé kinní kan ò ní máa bẹ àti pẹ̀lú fífẹ́ bí ọlọ́run kinní kan ò ní máa bẹ àti lábẹ́ ìkápọ̀ ọlọ́run kinní kan ò ní máa bẹ àti pẹ̀lú èròǹgbà ọlọ́run kinní kan ò ní máa bẹ àti kó gásí pé ọlọ́run ni ó ṣẹ̀dá nǹkan náà nítorí ọ̀rọ̀ tá à ń sọ yìí ni àwọn kọ̀dàríyà àti mùtẹ́zílà náà bá gbà wá pè lóko míì náà máa ń pè áàlù súnà wàlìjàmá náà máa ń pè ní mújíbírọ̀ ẹ wá wo nǹkan tí àáfàá sọ ẹ wo nǹkan tí oníkùránì ẹgbọ́n tó tú sí ẹgbọ́n tó tú sí. wàtú sámi ní lẹ́lẹ̀. wálé mo tún tẹ́jì láà igun igun tá a járúkọ yìí nínú ẹ̀ náà àkọ̀dà ní yàtò wà ní ọ̀tẹ́jì là. nígbà wo tí mo dárúkọ fún wa nígbà tí mo ń kàábọ̀ lókè kò síbi tẹ́ ẹ bẹ́ẹ̀ gbẹgbẹ́ àbí kẹ́ ẹ jẹ́ kí o kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe kẹ́ ẹ o kẹ́ ẹ jẹ́ onítọ̀ ikọ̀ kẹ́ ẹ jẹ́ fi iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ fi ojú ọ̀nà bíi tẹ̀wà tẹ́ ti ń da ni wọ́n dákọ́ nu tí àbá tàbí kọ̀dà ríyà àbá jami azia rí. ẹ wá di ẹ wá di túbí ríyà ẹ wá wojú ọ̀rọ̀ yẹn ò dúró síbẹ̀ wọ́n ti ń lọ wípé láti àjà fàrọ́tù ànàkíyà àlùkọ̀dàríyà wà mọ̀tẹ́sílá ọwá ní mọ́ṣùbà ọ̀tá lè kọ́ wì ha iná ìtàjẹ̀mí àlùmá àlùkọ́ sí bí mẹ́tí àti lá ìtàhálà wà kòtòrọ́tì wà ọ̀rọ̀dá sí wàkàtì. ah la ilaha illallah mo ti rí kéèyàn máa kéèyàn máa tú ìtìrọ́ lọ́rùn kéèyàn máa tú àní kí ni ò jẹ́ kẹ́ kan tó tẹ̀lé kí alábòsí kí ẹ̀ máa tú ìtìrọ́ lọ́rùn ta ní ń tú ìtìrọ́ lọ́rùn nínú èmi àti ẹ̀. ta ló ń tú ìsìrí ọlọ́run ní ìmì àti in tó kà tán yẹn ṣé tọ̀rí kọ̀ọ̀kọ̀dì rí yà ní bẹ́ẹ̀ tó fi ń túmọ̀ sí wípé káwa ti tọ̀rí kọ̀ọ̀kọ̀dì rí yà ṣé tọ̀rí kọ̀ọ̀kọ̀dì rí yà ní bẹ́ẹ̀ wọ́n dá kọ̀ọ̀kọ̀dà rí yà ìwọ̀n dá kọ̀ọ̀kọ̀dì rí yà áńtà látàrífù àlìfàríkọ rí yà. orí bí àfà ńlá èmi sì mọ̀ pé òun mọ̀ ọ́n àmọ́ ń tó kọ́ ọ́ nílà káyè tó pọ́nbà ọba kì í tó alábùsí sọ́nà ọlọ́run mọ̀ pábùsí lè ń ṣe é fáyé ẹ pariwo ẹni ó súnfì nìkan ló wà lìgẹ̀ náà agbé tí àfà yìí bọ́ta òun dákọ̀ alùsúnà wà lìgẹ̀ máa ó tún yí lọ́rùn ó tún ní alùsúnà wà máa ń bẹ̀yẹ oní oníṣúfì ni. ọwọ́ á kọ̀ǹtínú láti máa yí lọ́rùn lọ ló fi ń túmọ̀ kọ̀dàríyà sí kọ̀dìríyà look at yourself look at yourself. so rí pé àìtú mi ní ìsìn tẹ́kẹ́ ń bá ti tú ni ó ti jẹ́ ìtumọ̀ rẹ̀ tí n bá ti tú jáde ni ọba ti gẹ́ẹ̀dì ìtumọ̀ rẹ̀ àyùngbà tí mo fílẹ̀ tí mi ò tú so rẹ́sìn rẹ báyìí oníkùránì so rẹ́sìn rẹ báyìí láyé wo bí gbogbo bí tí wọ́n ti máa rí ọ lórí ìtùkùtù yìí táwọn tó mọ kí ó jù wá lọ tí ń gbọ́ wa àwọn tí wọ́n àti kọ̀dìríyà ntí wọ́n kọ́ nù tíà nǹkan ló ń tú o wàtúsámì wàtúsámì àbíhí àlèfúrúkọ ànájìyà àlèkọ̀dàríyà wàlèmùtẹ́zílá wàlèmùtẹ́zílá mújìbìrọ̀ àwọn ìjọ kọ̀dàríyà àti ìjọ mùtẹ́zílà wọ́n wá ń pe ìjọ tí ó láì ìjọ alùsùnà wàlìjàmáà inú bí wọn wọ́n ń pẹ̀ gan wa wọ́n wá ń pè wá lóko tí èsì sí wa ọkọ̀ táwọn kọ̀dárí àti mọ̀tẹ́sùlà máa ń pe alùsùnà òní mújibirọ̀ wọn á nítorí pé àwa alùsùnà o àmọ́ lèkọ́ lè yá torí ọ̀rọ̀ wa tá a máa ń sọ pé iná jẹ̀mí àlèmàkùnkọ̀ tí bìmọ̀ṣí àti láì pé gbogbo tí ń bẹ pátápátá gbogbo ẹ̀dọ́ náà pátá à ń bẹ pẹ̀lú fífẹ́ bí ọlọ́run ni wàkùdìrọ́sì yìí à ń bẹ pẹ̀lú ògo rẹ̀ ni wà ìrọ̀dátì yìí à ń bẹ pẹ̀lú èròǹgbà rẹ̀ ni wàhálìkì yìí a sì ń bẹ pẹ̀lú pé ó dá wa la fi ń bẹ tí ò bá dá wa àní sí. ṣé rọ́ọ̀ làwọn àlùsùn náà wá pa ara tó fi jásí pé àlùsùn náà nìkan ni ìjọ tí ó lànà àwa nìkan la máa ń gbà pé à ń bẹ pẹ̀lú fẹ́bí ọlọ́run pé ntí ntọ́nà bá fẹ́ kó máa bẹ ní ọmọ ọbẹ̀ ntí ò bá fẹ́ kó bẹ kò ní í bẹ gbogbo nǹkan sì ń bẹ lábẹ́ kúdírọ̀ ọlọ́run ni ọlọ́run sì máa ń gbèrò nǹkan ni tó wá fẹ́ ṣe é iná máa múrù wú ìdá àrọ́dà ṣe á ń yẹ̀kú lálàó kún fáyàkún ohun tọ́lọ́wọ̀n bá sì dá ẹ̀dọ́ ò lè dá kì í sóyìnbó ló dá di àgíríkì ọlọ́run ló ṣẹ̀dá àgíríkì so ọ̀rọ̀ yìí ni bàbá yìí tó wá ń tẹ̀ wájú yẹn ràn lọ́wọ́ torí bá a ní kó o ké ní ìsìnkẹ́kọ̀ọ́ ọ̀tùtùkùtù náà ni page one seventy sixty. ó ní wàtúsàmíà àlèmúrídíà ṣàkàkíyà ó ní àwọn ìjọ múrídíà nínú àwọn ìjọ tí ó nù ní o wọ́n wá ń pe alùsúnà ní ṣàkàkí wọ́n ń pè wá ní ṣàkàkí wá ní ẹ̀ sábà alùsúnà ṣàkàkí ni wọ́n ṣàkàkí ni wọ́n à. Ah èwa tó ni ó tún fa sàkáàkì wọn nítorí pé lè ìsìsì náà ìhàáfìlì ìmán wọn nítorí pé àwálù súnà o a máa ń mú gbólóhùn àyàfi wa nínú nínú ọ̀rọ̀ ìmánì wa yẹ̀kúlù ahádùhù ọ̀kan nínú wọn ọ̀kan nínú àwálù súnà máa sọ wípé ánà mú mìnú insha a máa sọ pé onígbàgbọ́ òdodo ni mí o bí ọlọ́run bá fẹ́ èyí tí àwọn múrídíà ohun tí wọ́n sọ wá di ṣàkáàkì sínú àlámà kọ̀dámúná bàyánà lórí níta sọ síwájú wọ́n ti bàbá ti mú ọ̀rọ̀ yẹn wá nínú lójú ewé láàrin fifty one pages ta kan yẹn wọ́n ti ṣàlàyé ńbẹ̀. so àwọn múrídíà àwọn náà lẹ̀ wá lẹ̀ kulẹ̀ wọ́n ní ṣàkáàkì yà ni wá wàtúsàmíà àrọ́ ọ̀fìdọ́ náà sì bà àwọn rọ́fìdọ̀ náà àwọn náà lẹ̀ wá àwọn náà wọ́n chẹ́ǹdì ọkọ̀ wa wọ́n ní náà síbà ní wá wọ́n ní náà síbà ní wá èyí wá sí ríjẹ tó fi ń sáré súnà náà síbà nìkan lè há bí ìtìyárì imam wọ́n nítorí àrùsúnà ní máa ń sọ wípé a gbọ́dọ̀ sílẹ̀tì ìmáàmù ni pé ọ̀rọ̀ ìmáàmù ọ̀rọ̀ adarí ìlú kìí sọ̀rọ̀ ìbò a sì lẹ́tì a sẹ̀sẹ̀ èèyàn ni a máa sẹ̀sẹ̀ aṣíwájú ni wọ̀násìbù wúbìlẹ̀ akídì a wà gbé sórí àga àlìífà pẹ̀lú kónkálukú wa a gbà fún a máa gbà fún àmọ́ lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ àwọn ní ọ̀nà míì tí wọ́n gbà yan olùdarí wọn wọ́n wá ń fi ń pe àwa lóòkọ burúkú pé náà síbà ni wá ẹni tí máa sílẹ̀kì tí ó sílẹ̀kì leadership by selection òun ni wá so rọ́fídọ̀ àwọn kùwà náà síbà lọ́dọ̀ sí wọn wàtúsàmíyà àlìjàmíyà wànàjàríyá mùsàbíhà àwọn ìjọ tó ń pè ní jàmíyà àti nàjàríyà àwọn náà mọ̀ tó ń lẹ àlùsùnà wọ́n mọ̀ tó ń fún àlùsùnà lóko míì ẹ lóko wo ni ó fún wa wọ́n kù wá ní mùsàbíhà wọ́n ní mùsàbíhà ni wa torí kí ni lìtìyánìá sìfáàsì lìbárí azawajalla mínàlì ìlímì wàlẹ̀kúdírọ̀ wàlẹ̀hàyásì wàgbẹ́rìyá mínà sìfáàsì wọ́n àwọn jàmíyà àti nàìjíríà wọ́n tún ń pe alùsùnà lóko míì wọ́n ń pè wá ní mùsàbíà lọ́dọ̀ ara wọn wọ́n lẹ̀ wá ní o wọ́n nítorí pé a máa ń mú àwọn ìròyìn ọba àjọkẹ́ ayé wá a máa ń mú àwọn ìròyìn kan wá fún ọba àjọkẹ́ ayé a máa ń sọ pé ọlọ́run ọba nímọ̀ ọlọ́run ọba níkápá ọlọ́run ọba ní ìṣẹ̀mí àtàwọn ìròyìn míì nàbà ni à mùsàbíà níwọ̀n táwa lùsùn náà mùsàbíà níwọ̀n ọlọ́run ẹ̀ṣọ́ ọlọ́run èèyàn nímọ̀ ọlọ́run náà àwa tún sọ pé ọlọ́run náà nímọ̀ èèyàn ń sẹ̀mí àwa ọlọ́run náà ń sẹ̀mí wọ́n á sọ pé a ti ń fi èèyàn jọ lọ́hùn a ti ń fọlọ́run ju ènìyàn nù àwọn náà bá tún lẹ́wà bá wọn bá tún kú wà ní mùsàbíhà kò parí síbẹ̀ o wàtúsàmíyà àlìbàtìníyà àṣìwíyà wọ́n tún ní àwọn kan tún bẹ nínú ìjọ rọ́fídọ̀ọ́ wọ́n kò ní bàtì níyà àwọn yẹn bá tún ilé àlùsùn náà wọ́n bá tún pè wá ní eh, àṣìwíyà tàbí àṣàwíyà èyí wa tìrìtẹ́ tó fi ń pè wá ní àṣìwíyà yìí bàtì níyà wọ́n ní lè kọ́ lè há wọ́n nítorí pé àwa àlùsùn náà o a máa ń sọ pé bèlè àkàbáàrí wàtà àlùkù há bèlè àfáàrí bí àwa àlùsùn náà o a máa ń lo ìró ìró tó ti ọ̀dọ̀ àwọn sáláfù wá àmọ́ ó wà nínú tá a máa ń lò nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa wọ̀tà alùpùpù abílẹ̀ àṣàr adìmọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí àwọn ẹni ìṣáájú bá sọ láti fi gbẹ́sìn wa ìdí táwọn ti fi ń pè wá ní tinú ẹran nu àṣìwíyà. Okay? eléyìí lẹ alùsùnà òfin lókọ̀ èyí náà lẹ alùsùnà eléyìí náà lẹ alùsùnà irú náà ni oníkùránì lẹ́wà lónìí torí pé e ẹ̀ láti ń gbọ́ alùsùnà wàdíyà láti ń alùsùnà láti ń alùsùnà boko haram ní ti a ti wa kò sí alùsùnà wàbíyà bẹ́ẹ̀ o ti bẹnu tí a ti wa kò sí alùsùnà ibùnìtẹ̀ míyà bẹ́ẹ̀ àáfà làwọn yẹn jẹ́. ok so bóun ṣe lẹ̀ wá lẹ̀kulẹ̀ o àwọn kan náà ti lẹ̀ wá bẹ́ẹ̀ ṣáájú àáfà wa parí ọ̀rọ̀ wa ní wá mọ ìsìnmú hù lẹ́yìn ìgbà tí gbogbo ayé ti wá lẹ́ alùsùnà àwọn kan pè à ń boko haram àwọn kan pè à ń tẹ́rọ́rìsì àwọn kan pè à ní mẹ́tàsín àwọn kan pè wá ní kí ni wọ́n tún pè wá náà eh, tẹ́rọ́rìsì boko haram alákatakítí àdínní alùsùnà wàbíyà alùsùnà ibùnú boko haram CIC eh, eh, kí tún ni ó sàn ó sàn lè wà lóríṣiríṣi ó kọ bàbá ìwà parí ọ̀rọ̀ ọwá wípé wà mọ́ ísímù òwú àlò ọkọ̀ kankan o ilá àṣìhábùlì hadisi ó kọ wa nìyẹn bí ò ṣe àṣìhábùlì hadisi aládìsí ni wá wà áàlùsùn náà a sì tún jẹ́ àlùsùn lórí àlàyé tá a ti síwájú pé gbogbo ọkọ tẹ̀ ń pè wá wọn ìwọ tó o tún pè wá ní ìsìn pé alùsùnà boko haram ni wá tó ń pè wá ní alùsùnà wàbíyà tó ń pè wá ní alùsùnà kìnìkan wọn ní gbogbo ọkọ tẹ̀ wá ń pè é sorúkọ wá wá máa yí sínú òun ilé àṣeháàbù hadith wà alùsùnà àlókọ kan lọ́dọ̀ àwa o tá a tẹ́wọ́ gbà o àfi ká pera wa ní àṣeháàbù hadith tàbí ká pera wa ní alùsùnà àgékúrú alùsúnà wàlìjàmá ní ń pè ní alùsúnà àgékúrú alùsúnà wàlìjàmá òun ń pè ní kíni alùsúnà àwẹ̀ kí ló kù tó tó fẹ́ ṣe báyìí kí ló kù fẹ́ ṣe báyìí tó bá fẹ́ kí n wé fún mùláánà tí mo suggest yẹn come out kó kàn sọ wípé ah mistake ló ṣe o mistake ló ṣe o àbòsí ló ṣe lórí ìtùkùtù tó tú bẹ́ẹ̀ o ti parí àmọ́ tó ọ̀bá sọ bẹ́ẹ̀ ọ̀jẹ̀ mi ní kéèyàn àti ẹ̀ka jọ ṣe mùlá náà torí pé ọmọ ọmọ kése pé ọmọ kéwù ní kùràrí náà àmọ́ mọ̀ pé ọmọ kéwù èèyàn gbọ́dọ̀ jáde ní ásíà àríkọ́ mọ̀ ọmọ kéwù ṣùgbọ́n mo fi sọ́ńtò ní pé bíyàn bá lọ́pọlọ bíyàn bá lọ́pọlọ kọ́mọ́ fàbòsíkùn ni o kọ́mọ́ fàbòsíkùn ni o bó bá lò lọ́pọlọ tó bá ti fàbòsíkùn ìmọ̀ rẹ̀ yóò jọba o ìmọ̀ rẹ̀ yóò jọba o ìmọ̀ tó mọ̀ yóò yóò bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ o ìtukùtù ló kì í o tọba wa dọ̀ ọ́ lójú pé n tí mo sọ wọn ò rí bẹ́ẹ̀ mùláánà oríṣìí mẹ́ta ti wà nílẹ̀ fún ọ báyìí nọ́mbà one alùsùnà wàlìjàmá àti bàbá ìdákọ oní alùsùn fi ní jẹ́bẹ́ àbí kásẹ̀mù lára lórí rẹ̀ nọmba tù oní mùdáyín alùsùnà ní mi oní mo kàn kílèmù ní mi ṣe súnà ojú ẹ̀ tònú àbí ojú ẹ̀ tònú ojú ẹ̀ tòjú tọ́lọ́ǹtọ́nù jájọ́ ṣe mù lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nígbà tó fẹ́ tú láì yìí ọ̀dọ́gbọ́n ṣéǹjì kọ̀dàríyà nígbà tó fẹ́ tu òun tu sí kọ̀dìríyà ó tún wá ń tu nítu wípé àti káṣe súnfì kọ̀dìríyà la fi lè rọ́nà lọ èmi wá ń sọ pé ọ̀tọ̀ ni tí wọ́n kọ sí bí ọ̀tọ̀ ni tí wọ́n ń tú tọ́ba sọ pé bẹ́ẹ̀ kọ́ jẹ́ ṣe mùláánà so mùláánà on three grand èyí tó bá sọ̀rẹ́ndà lórí rẹ̀ jẹ́ mọ̀ pé òkè eléyìí o ọgbà pé eléyìí o kò ṣe mistake ń o jẹ́ kí n mọ̀ kéṣe ní kọ̀rọ̀ ọ sọ lórí prógámù náà ni o èyí tó bá wá ṣẹ́kù tá a ṣe mù lánàá rẹ̀ kò jájọ mọ̀ ó ti yé alọ́fíwá sí dáadáa so ẹ̀yin èèyàn mi tó bá lọ lu èkó tó o lójú tó létí tó ríran tó o gbọ́rọ̀ tí wọ́n bá dojú ọkọ̀ kọ ọ̀nà Ìlọrin tètè pariwo o tètè pariwo o wọ́n máa rú yàn lọ o tẹ́wà ti mórí ọ̀nà Ìlọrin wọ́n rú ọlọ́nu o wọ́n lọ jọ sí kanji dààmú nìyẹn o ó ti yé ọ ọlọ́wọ́ sọ wa o so ibi tá a máa dúró sí ní alẹ́ níyì mi ò wulẹ̀ mọ̀ kí màá ṣe program lálẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé mi ò pìpíà rárá ṣùgbọ́n bí mo ṣe rí prógámù yẹn mo rí pé à ah, kò ní tẹ́mi lọ́rùn kí n bá sùn láì ga sí pé mo tètè sọ ọ̀rọ̀ lórí rẹ̀ tó bó ṣe jẹ́ nìyẹn o. ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó bí máa ń lè rẹ̀ ni tó bí máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá a lè wọ́n tó yára yàrá. ó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè púpọ̀. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì máa ń ṣe rẹ̀ ni. tó ti bá kọ́ mọ̀ ó lè wọ́n tó jẹ́ alájàlá. Onídọ̀dọ̀ yìí, onídọ̀dọ̀ yìí, yóò máa ṣe eré ẹ̀ lọ́nà ara wa ni kò ní tún fi bọ́ọ̀lì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó ń tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ̀sí bá àbọ̀ mọ́. ara wa ni onítúbí wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ̀sí bá ó lè wọ́n tó jálajàla. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن شاء الله نيارو لا كابادي kápàdé níbi tá a ti kà tẹ́ra ọmúdà ẹ mọ́ sì gbàgbé pé mo sọ wípé